àdàpọ̀ fún ọlọ́run àjẹsán ìké ọlọ́run òun ni àjẹ ìjẹsán ọlọ́run bàbá àdàpọ̀ Muhammadu sallallahu alaihi wa sallam. gẹ́gẹ́ bí Watch that mirror, can't look gẹ́gẹ́ bí kókọ́rọ̀ tí a ń gbé yẹ̀wò lọ́wọ́ kókó kan ní tí ó pàtàkì púpọ̀ òun náà ni tani àlejò ní wòlíì tábà gbàgbé a ní wòlíì méjì náà ló pín sí òsọ́kọ́ ní abẹ́ gáláyé èyí ò wòlíì kan méjèèjì ìmọ̀ wòlíì lọ́yìí àwọn wòlíì ṣẹ̀tọ̀ nínú kí wọ́n jẹ́ wòlíì tọ́lọ́ àbí kí wọ́n sì jẹ́ wòlíì èṣù àbá àwọn kan tí ó lè sọ̀rọ̀ bí wòlíì ọlọ́run àwọn náà ni à ń ṣe àlàyé ẹ̀ lọ́wọ́ ẹnì kan ò lè tọ́ka fún wa pé ẹ̀ka báyìí ó lè sọ̀rọ̀ bí wòlíì ọlọ́run ó lè sọ̀rọ̀ bí wòlíì ọlọ́run àbí kí ẹni yẹn fún wa ní ìtọ́ka sí nínú Al-Qur'an Karim àbí sunna anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam bí o bá ti rí tọ́ka sí èyí wọ́n sínú àpẹẹ wòlé tàbátẹ́ká òjò wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti kọjá táwọn èèyàn pè wọ́n ní wòlé ọlọ́run bá nígbà tí a bá sin òkú àwọn adalẹ́ wọn ní mọ́lẹ̀ jáde níbi òkú rẹ̀ bí a bá sì débẹ̀ nígbà kankan wọ́n ní ó ti yàwó ní náà kátẹ̀wá pé ìmọ̀lẹ̀ jáde lóòótọ́ kálímọ̀lẹ̀ jáde lóòótọ́ ìjẹ́ àrí ẹ̀rí wa Al-Qur'an Karim àbínú sunnah tàbíwọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti sọ pé nígbà tí ìmọ̀lẹ̀ bá jáde lọ sàárẹ̀ nìkan ẹgbẹ́ ti wọlé kálà kò sí mẹ́kò sẹ́yìn bẹ́ẹ̀ náà làwọn míì nígbà tí wọ́n bá sin òkú wọn tó bá ti jọ́ kejì bóyá mo bá òkú nù sàárì mọ́ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n dàgbà sí ìkásẹ̀ lágbó amẹ́ náà rí ó kàn ti jọ́ kejì wọ́n sì wáyà tìǹbù wọ́n wáyà tìǹbù sàárì wọ́n wá tìǹbù sàárì ọ̀nà ó ti yà wò rí ẹ̀rí wájà pé àbájọ́ wá rí ọ̀nà sàárì máa ó ní ìwòye ọlọ́run ẹ̀dà ìṣẹ́lẹ̀ ìrìnà àwọn nǹkan tó sọ ìlú wòlé ọlọ́run bá nǹkan méjì náà méjèèjì ń kàn nídìí àlàyé dáadáa ni ó láwọn ẹ̀ka alákọ̀ọ́kọ́ tó sọ ìlú wòlé ó náà ní alimán alimán kéèyàn ní imáàni ẹlẹ́ẹ̀kejì àtàkùwà alàdínà ámánú wàkánú yàtàkù bọ́lá ti sọ ọlọ́run náà wòlé ọlọ́run ó ní alàdínà ámánú àwọn tí wọ́n bá ní ìmáàlì wọ̀kánú yàtàkù wọ́n sì fún bẹ́rù ọlọ́ kólítìmẹ́tì yìí láàrin láàrin èèyàn àkótó di ìròyìn àkótó di òní ọlọ́ na àwọn tó gbé àtìmá ilé ìmáàlì làwà kí ló pè ní ìmáàlì ní ìgbà yìí ọ̀pọ̀lọpọ̀ ti já ọ̀pọ̀lọpọ̀ ti já kù nínú òní ọlọ́ látara ìmáàlì ọ̀pọ̀ ọ̀yàn lónìí ní ń pàpù mọ́ra islam pé mùsùlùmí lòun pé mùsùlùmí lòun ẹni èyí ti mùsùlùmí kéèyàn tó lè jẹ́ wòlé ọlọ́run mọ́jẹ́ ẹ̀mọ́ rẹ̀ pé ọkọ̀ jẹ́ mùsùlùmí náà ẹni tí ò jẹ́ mùsùlùmí ò lè jẹ́ wòlé ọlọ́run láéláé ò lè jẹ́ wòlé ọlọ́run ṣèyàn kọ̀ jẹ́ mùmìnir náà bọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí ìdáwálẹ́ká wọ abala imán ọ̀pọ̀lọpọ̀ tí ń bè lọ́wọ́ àdúgbò ìfà bíbí ní ànàlè ìmàn fún mi nínú pa ìmàn ibẹ̀ làwọn afọ àwọn pé òṣùwọ̀n ìmàn ìpìlẹ̀ ìmàn mẹ́fà yìí náà wà lẹ́ka gbogbo ẹgbẹ́ abilé káfíìrì àbóṣe nǹkan nǹkan nu mẹ́fẹ̀ẹ̀fà yìí áwòyẹ ṣùk àbí ń ṣe méjì nínú nǹkan nu mẹ́fẹ̀ẹ̀fà yìí irú ẹni bẹ́ẹ̀ fàwọ́ káàkiri fàwọ́ káàkiri èlò ilé tọ̀ bẹ́ẹ̀ bá bí yorùbá gbàgbọ́ pẹ̀lú ìmáàlì kan nínú mọ́tẹ́ẹ̀fà yìí àbí ń ṣe ìbéjì lérí kan nínú àwọn ìmáàlì mẹ́fà yìí tó bá gbé wá pẹ̀lú márùn-ún ni wọ́n ń ṣe ìbéjì pẹ̀lú ọ̀kan bẹ́ẹ̀ nílò ẹni ẹ kọ́ wọ káàkiri èlò ilé tọ̀ abáníká òjò wa lónìí àwọn ìmáàlì wọ̀nyí àwọn kan bẹ́ẹ̀ pé àwọn èèyàn ń ṣe ìbéjì pẹ̀lú rẹ̀ inú táwọn èèyàn ṣe méjì bẹ́ẹ̀ lórí ẹ̀ olùgbẹ́ náà láwà àlìmán bẹ̀rẹ̀ min al-akhir àlìmán bẹ̀rẹ̀ min al-akhir àwọn èèyàn ṣe méjì nípa ọjọ́ àìkìyàmà òun ló fi jẹ́ pé ọjọ́ àìkìyàmà tẹ rí yẹn ìmọ̀ ètò ní agbára gidi ni òun ló fi jẹ́ pé gbogbo ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà tọ́lọ̀ bá fẹ́ wá fẹ́ bá wá fẹ́ لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر ẹ lè ráwọn ìjọ kan tí wọn láwọn nígbà pẹ̀lú Ọlọ́run bá واليوم الآخر àtọjọ àlùkìyàmà sòkò tí wọn pé kò bọrọ ní kò tí wọn pé kò ní máa ní mẹ́rin tó kù bọ ní èdè pàtàkì púpọ̀ sàlẹ ìmánu باليوم الآخر àwọn kan máa ń dá òtún fa àlùkìyàmà ẹ bá lọ sọ́tò káàmù ẹnìkan náà dá òtún bàtà sọ́dọ̀ wọn sọ pa àwọn ashabul janna àwọn tí wọ́n ní ọgbà oko tí wọ́n ní ọgbà oko ìkánu wọn ni wọ́n ń sọ pé òun ò rò pọ́ lọ́wọ́ ọba so ọlọ́wọ́ ọba sì lè gbé ọmọ ìyàgbé báyìí ó dá òfin ọlọ́run sì fi ẹ̀rẹ̀ pé ẹnìyàn kọ́ ó dìgbè nígbà ìkó sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹ máa rí mùsùlùmí ta ń lọ tó bọ̀ ìnáwó yọ sókú bíi láti tàjọ èyí tó ń sọ ní ìmíjì kò síbà pẹ̀lú ọjọ́ olùkú ta ń lọ tó bọ̀ ẹ bẹ̀rù náà bá ẹ má bẹ̀rù náà bá ta ń lọ tó bọ̀ ta ń lọ tó bọ̀ kí ni tí wọ́n ta ń lọ tó bọ̀ ẹ má bẹ̀rù náà bá wa kò sí náà ẹnìkan lọ tó bọ̀ inú ẹni yìí ò nígbà gbọ́dọ̀ àlìkìyàmọ̀ nìyẹn ẹni tí o bá wá ní zàgbọ́njọ́ kìáàmà nínú ẹni ẹ kò ní bá wọn pẹ̀lú gbogbo iná ìlú ìlú iná ń káàbọ̀ ìpínlẹ̀ ń tàn. sọ adé wọn ṣàlàyé nípa àwọn àwáàdì àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lórí àlẹ́ kìáàmà ìbẹ̀ ládé ká ṣàlàyé lọ nídìí ẹ̀dógún. nínú àwọn kan tí ó ṣẹlẹ̀ lórí àlẹ́ kìáàmà òun náà ni dídú wa nù ọ̀run ọ̀run kòtò àdúrà kó ló ṣe dájọ́ lẹ́yìn báyìí Ànábì sallallahu alaihi wasallam yóò wá sísì pẹ̀ bá sísì pẹ̀ ọlọ́run àdájọ́ wọ́n sísì ló kálukú al-hisab wal-jazaa ó wá kú ìṣirò wal tàbáwá sírò tán kí ni jàzá ẹ̀san owó lásànwọ́ bẹ́ẹ̀ lórí ìṣirò tó bá ti fún kálukú èsì tó bá sí kó kálukú olóòtúmọ̀ ru ẹ̀sẹ̀ tí wọ́n sàn ọlọ́run bá sì rí àwọn afá wọ́n lẹ́ni wá bára rẹ̀ nínú àdìjẹ́dà kó gbàgbé fọ́dún nínú lọ fọ́dún nínú lọ ọlá ní o ọlọ́fin dá ọlọ́lá ní iṣẹ́ rẹ̀ kọ́ wọ́n lẹ́ni wá bára nínú náà àwọn afá ní àdìjẹ́dà ọlọ́run bá sì rí dé òun ló fi jẹ́ pé wájú àlùkìyàmà àwọn kan bẹ ọlọ́run sàlókò wọn níbi ẹ̀sẹ̀ wọn nínú ọlọ́run kó dá lọ́lá ní àwọn yẹn àwọn kan bẹ sí ilé lójú àlùkìyàmà ọlọ́run ní ara tàbá wọn fọ́nà wọn ní sànù ara wọn bẹ́ẹ̀ bá gbé hálù súnà súnà ò ní ká máa fojú kéré ẹ̀ṣẹ̀ bò tí ẹ̀rẹ́ lómi lónìí tó gbẹ̀rẹ̀ hálù súnà yóò àwọn fojú kéré ẹ̀ṣẹ̀ afturọ̀ pé musa ti báyìí musa báyìí ìgbéyàn ni òṣèlú lè ní sí ọlọ́run bá ọ̀rọ̀ rí bá wọn sọ́rọ̀ àwọn ìdí òṣèlú tó ń ṣeun tí wọ́n sì ń kí wọn kọ́dà ó lè jẹ́ àríyàt ó lè tí èlò jẹ̀lìbá ó lè jẹ́

tó bá wọ ọlọ́run ọba a máa forí jiyàn nínú àwọn ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ sẹ́kọ̀ ó ní alisibal kí sókò tó yàn kọjá kókó sẹ́ ẹ̀ṣẹ̀ ni yàtọ̀ sẹ́kọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ sẹ́kọ̀ òun ni kéèyàn máa máa kó fáwọn gbọ́n rẹ̀ lọ́kùnrin ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ sẹ́kọ̀ ni nínú àwọn ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ sẹ́kọ̀ òun ni kóbìnrin kó mọ̀nà jẹ̀lìbáàbù kò yẹ lo jẹ̀lìbáàbù kò yẹ lo ìjáàbù nínú àwọn ẹ̀ṣẹ̀ tó yàgò bọ̀dẹ̀ ọlọ́wọ́n ní nínú ọlá tó òun ní ni pé ẹ tó bá wù òun lè àwọn olùkọ́ lè ṣe àpòjì kí ní ìlú pẹ̀lú pọ̀lì fún nínú yíyà ṣáà ó yẹ tó bá wù òun ní àwọn arìwọ̀ yẹ pé èsù náà ní ọlápọ̀júwe ìwò fáwọn gbọ́n ti ẹ ṣòkòtò rẹ̀ kọjá kókó sẹ̀ ọ̀hún jẹ̀lẹ̀báàbù ọ̀hún glọ́ọ̀bù ọ̀hún sọ́ọ̀sì ọ̀hún lónìí kọ́ọ̀bù àmọ́ àwọn eré àkànbẹ tó wà kà fún tí wọ́n wá ń pè ní àṣìbíyàn ní òsè gbogbo èyí tí mi ṣe wọ̀nmọ́ ìlà tí ò bá tọ́ pé ẹ̀sẹ̀ kan péré kọkàn máa búyàn àbí kọkàn máa mọ́yàn lójú àbí kọkàn máa sọ̀rọ̀ ẹ̀ lásán òun ẹ̀sẹ̀ tán kàdé ọlọ́run ọlọ́run bá lè sọ sínú náà sọ́gbọ́n àwọn tààtàrà lọ sáwọn òṣèlú wọn ṣe òní ní bá wọn mọ̀ ẹ́

ọmọ sí báyìí ọmọ sí báyìí ọmọ sí báyìí gbogbo àwọn àìdá rẹ̀ pátá lọ́lọ́wọ́ kà ọlọ́run ní ká dáadáa rẹ̀ àwọn àìdá rẹ̀ ló kà wọ́n lẹ́nu wá kọ́wọ́ lébi ha òun bá wọn lónìí gbàtọ́ fẹ́ dájọ́ tán lórí lórí ọjọ́ dájọ́ tán wá ń ka nǹkan tí tí ò dá yóò kọ́ mẹ́gbà pé òun ti parun lónìí ọlọ́run alìmọ̀bọ̀ òun nígbàtọ̀ wà láyé kò sí ẹ̀dá ọlọ́run kan tí mo jó mọ̀ pé wà báyìí ọmọ òun ẹni gbogbo láti rí kéríkọ́ ọgbọ́n kéríkọ́ smart lónìí náà o kí kò sí bẹ́ẹ̀ kò sẹ́ni tí ọkọ̀ máa ṣe wọn wà ní ọmọ tiẹ̀ ọlọ́run sọ wí ẹ̀dá wo kò sọ wí sẹ́ ẹ́ kò sọrú sẹ́wó lèyìn òṣè so kọ́ máa rọ̀ fúnbà kí wọ́n tí wá jẹ́ súnà gbogbo ọ̀dí ọ̀pọ̀ tí ti rí àkórí bẹ̀ tó jọ náà bàbá àárú ní máa lórí ètò bá wù lè ṣe so ìdájọ́ wọ́n á ṣe ìṣiròṣẹ́ kálukú wọ́n á ṣe ìṣirò kálukú àwọn akọ́mọ lọ àlùjànnà àwọn akọ́mọ wọ ẹni náà lọ ọmọ ìlọ́lọ́mọ sí àwọn ọmọ náà àmọ́ tó ti bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mẹ́nu bá wọn kankan tó lè fà á tí wọ́n lè fi dọ̀mọ náà kájínà sí wọn bàtà náà ṣe sọ̀rọ̀ wà mìíràn wọ́n wá fi àwọn ààyè kan hàn níbẹ̀ wọ́n fi ààyè wọ́n fọ́tò àlìjẹ́ náà wọ́n fi hàn bá ti jẹ́ ní ti nínú kódà ìwọ́n lọ́kọ̀ọ́ wọ̀ ọ́ ale ọlọ́run promise àmì bẹ́ẹ̀ ẹni olúwa àlìjánná ìwọ lọ́kọ̀ọ́wọ́ tẹ́lẹ̀ gbogbo àdìgbà àlìkìyàmà bá lẹ́nu bá dé ẹnu ọ̀nà àlìjánná tó wà fẹ́ wọlé àwọn màláìkà tí wọ́n ń sẹ́nu ọ̀nà àlìjánná ọdún ta ní kanlẹ̀kùn ta lé tọ̀ ọ̀hún ó lóun nìtọ̀ wọlé wọ́n sì láàbọ̀ sílẹ̀kùn fẹ́ nìkan ìwọ́ là kọ́kọ́ fi fọwọ́ ẹ̀. alẹ́ mi ni wọ́n wá fi àwòrán àwọn kan hàn mí àwọn eléyìí ò àwọn òsínú náà kò sì tó àlùjẹ́ náà àwọn kan dúró ní àwọn eléyìí àwọn èsì bèbèrè o ìbèrè ẹ̀ mọ́ ti dájọ́ tí ẹ̀ yóò mọ̀ wọn náà lọ tọ̀ ẹjọ́ lọ́sẹ̀ dájọ́ nínú mùsùlùmí náà olùdó àlùjẹ́ náà àwọn kan bẹ máa bù sùn ó kàn kọ́ àwọn ọdún lásán àwọn òbí níwà àlùjẹ́ náà àwọn àwọn àwọn ummati muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ àwọn ọlọ́rọ̀ gidi nínú àdúgbò àti muhammad àwọn tálíkà basharu látọ̀dọ̀ lọ́wọ́ ọba àwọn tó bá jẹ́ tálíkà ní àdúgbò àti sallallahu alayhi wa sallam àwọn ọkọ̀ wà ní jẹ́nà náà kọ́pùlá àbúniyà anẹ́bìnrin kó tó ní olówó wọ̀ rẹ̀ lẹ́yìn five hundred years táwọn tálíkà bá wọ̀ ọ́ làwọn olówó ní ìsìnkú àwọn ìsìnkú náà àwọn afi wọ́n ti fún ààrẹ Muhammadu sallallahu alaihi wasallam èyí sì sí àrẹ́bí rí bẹ́ẹ̀ o irú yàtọ̀ bí gẹ́zì náà ọ̀tọ̀ ni ni yá àníwá wa wà á kúrò hàlì náà àmọ́ tó jọ òun lójú ni pé àwọn tó ń pọ̀ ní inú náà ànìsà àwọn obìnrin ni àwọn obìnrin ni ọlọ́pùn sáwọn ìyáwá ìlẹ́fà ní àwọn ìyáwá ọkùnrin tí wọ́n sínú wọn àwọn obìnrin wa náà wọ́n wọ́n sínú wọn àwọn ọmọ alóbìnrin kò sínú wọn àbáwọn obìnrin pọ̀ lọ́nà bàtà nàbí sallallahu alaihi wasallam tí ń fáwọn obìnrin làbárí ìpé tọ́ tasadọ́kùnà wàsítàkùnà lọ ànẹ́bí wọn sọ fáwọn obìnrin pé ẹ ṣe sàárà ẹ sì tọrọ àfojúdọ́dọ̀ náà ọba torí pé mo ráwọn tí wọ́n pọ̀ nù náà ẹ̀yìn lẹ pọ̀ nù náà lọ́dọ̀ àwọn obìnrin sọ wọ́n ní pé lọ́dọ̀ sọ bẹ́ẹ̀ gbogbo àwọn obìnrin sì yọ àwọn ẹ̀gbà ọrùn wọn ìgbà ọwọ́ ẹgbà ẹni tí wọ́n wá fún sí sọ́dá pọ̀jọ́ náà ní sọ́dá pọ̀jọ́ náà àwọn obìnrin àwọn àṣìwọ́n náà wà lọ báwọn sì gbọ́ bẹ́ẹ̀ alábẹ̀ẹ́ tó wá bèèrè sallallahu alaihi wasallam pé wà nẹ́bì kí ni wọ́n ti tó bẹ́ẹ̀ ah, tó àwọn obìnrin sẹ́ mọ́sí báwọn obìnrin wá sí ń dà fún yẹ̀sì láyé lónìí náà bẹ́ẹ̀ làwọn àwọn náà ẹgbà fún ìwà àwọn obìnrin yàmù ìyẹn lónìí kọ́ nínú orúgbó mo sì lónù nínú orúgbó tẹ́yìn ma parúgbó mú tẹ́yìn tó ń wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ mọ̀ sí sàkà àwọn tó ń lò nìkan wọ́n tó bò nù wọ́n pa wọ́n wọ́n tó wá lò dúdú tó máa ń fa òun mọ́ra sọ àwọn wàhálà yìí wúwà lẹ́bìkì ni wọ́n ṣe lẹ́kùnkùn hùnà anábì sallallahu alaihi wasallam anábì ní torí kúkúrú tí wọ́n ṣe torí kúkúrú wọn ni ó kúkúrú wọn ìyá àwọn abẹ́rẹ́ sọ pé ayẹ́kìfìnà bìlá sí wọ́n ṣe gẹ̀fẹ̀ níbẹ̀ lọ ọlọ́run ní ìgbà yìí ẹ̀yin obìnrin ẹlọ́pàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o bóbìnrin bá tó bá jẹ́ ẹlẹ́sìn tó jẹ́ ẹlẹ́sìn tí ń kírun tí ń gbáwẹ̀ dáadáa bí sí ní ẹlẹ́bílà àwọn bẹ́ẹ̀ sí ẹlẹ́bílà àwẹ̀ kódà e bojú wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọkọ rẹ obìnrin lè wọ iná ọlọ́run látara ọkọ tọ́lọ́run ló gbogbo tí ń ṣe lẹ́sìn ọlọ́run ní wo àwẹ̀ tí ń gbà ọlọ́run ní wo inú tí kí ọlọ́run ní wo tí ọlọ́run ní wo torí ọkọ rẹ̀ lásán ọlọ́run sì fi pàtàkì nǹka ní tí ó mú ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ó mú wọn sàgbákò nù ná alẹ́ ní lè kó fún làáṣe wọ́n ya kékeré pẹ̀lú àwọn ọkọ wọn ni à bóòlù ẹ̀ sí àgbẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ wọn ẹgbẹ̀ náà pẹ̀lú kúkúrú òun ni kí ẹ mọ́ borí ẹni tí ò borí ọlọ́run là ń pè ní káfíìrì gbogbo orí ọlọ́run ni ọlọ́run sojú fún ọ ọfin rí náà ó sẹnu ọmọ ọfin sọ̀rọ̀ ó sẹsẹ̀ fún ọ ọfin rìn ọwọ́ ọfin gbà kan mú imú ọfin mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti bẹ́ẹ̀ náà ó wá ní ọ̀sìn wọn lọ́ọ̀ nísìn ọ̀sà ìmọ̀rẹ́ ni ọ̀sà ìmọ̀rẹ́ ni òun náà bí ló kúfúrò fún obìnrin náà pé ó ṣàìmọ̀ ní sọ́kọ rẹ̀ ó ní kọ́ gbogbo dáadáa tó bá ṣe fún tó bá ṣe fún tí máa ṣe fún tó bá tó bá bí nǹkan bá fẹ́ yí padà tó fẹ́ yíwọ́ ẹlòmí tó wà tí ẹ ti wà tó wà tó wà tí mu ń jẹ rí mu ń rí lò níjọ́ tó bá béèrè ọkọ pé àwọn afẹ́sẹ̀ náà ọkọ wọ́n ní fẹ́ dá okun tí ẹ̀ náà ọ̀dá wọ́n ní wọ́n ní ẹ̀ máa sọ ó láwọ́ aṣọ tí ẹ̀rí tàwọn ọmọ kìníkan rẹ̀ sí kìníkan ń fi kalẹ̀ ah ṣe bọ́bà gbà lọ́lọ́ ìnáwó dábẹ̀ẹ́ ọlọ́ọ̀bá fún alẹ́ tí ń sẹ́ni ìfẹ́ ó fẹ́ kú lọ́dọ̀ ọkọ rẹ̀ ọdún wa bèèrè ìwà ìgbàdá wà kò sí nílẹ̀ o akíníjẹ́ kò sí ó wá rí ìfà sáwọn tó ti sí náà àá síbí mi náà ti sí dẹ̀ tẹ́lẹ̀ àà ah, ah. kílẹ̀ sí kílẹ̀ lẹ́yìn tí wọ́n ti rí èyí tí ó mú ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọnú náà lò eléyìí sì kọ́ ọmọ lọ́dọ̀ wọn púpọ̀ àfi díẹ̀ lẹ́nu nínú àwọn obìnrin ẹ̀yà sọ́ra ẹ̀fọ́ra sáàrin wo pẹ̀lú ọkọ yín tí bá ti ń fún yín ẹ̀dí mọ̀ tẹ́lẹ̀ lọ́rùn ẹ̀yìn náà ti ń jẹ ẹran ti ń jẹ ẹja tó wá láti gbọ́ bẹ́sẹ̀ náà ẹgbà lọ́wọ́ rẹ̀ ẹwọ́ bẹ́sẹ̀ tí wá lójúmọ́ èyí náà sàtí kó wọ́n jẹ́ ẹwọ́ asán láìsí àwọn láìsí òjì ẹ̀dùn láti tọ́lá wọn jẹ ní sí wọn ẹmọ ìjẹ́ bẹ̀bẹ̀ o ayéláfà wọlé jẹ́ ọ̀pọ̀lá àwọn orí jẹ́ yóò ká ayọ̀ ọkọ̀ yóò kó sókè ìjà mọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn kankan yìí táwò kakún ó lè mú wá rí iná náà bá o anẹ́lì sọ̀rọ̀ lọ sọ́lá ó ní tó àwọn obìnrin ó ṣe tí wọ́n fi ìgbèrè ẹni ń dáwẹ̀ ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀nà nísun pẹ̀lú wọn bí o bá tún lónìí pípadà lọ́la olùkàmà ní ṣòro Ànábì sallallahu alaihi wasallam Ànábì sallallahu alaihi wasallam ó tún sọ pé ara tí ó máa wọ́n bẹ̀rẹ̀ kọ̀ ní inú náà ní kẹ́tọ̀rọ̀tù láà àwọn obìnrin fẹ́rẹ́ ìlú wọ́n sí kí ní ìjókó àwọn obìnrin sí kí ní àwíkọ́ mọ́ lọ wọ́n lọ wọ́n dáun tó ràmù wọ́n yọ lọ ẹgbẹ́ lọ náà àì kí mọ́ wíjà rí ẹgbẹ́ lọ́pọ̀lọ́ àfẹ́rọ̀ àwọn obìnrin fẹ́rẹ́ èsì àníbi ń ka àwọn kan tí ó ti kú wọn náà kò tí ó pé ìṣẹ́jẹ́ ìṣẹ́jẹ́ wọn náà wọn náà fẹ́rẹ́ pé bẹ́ẹ̀ ni bá sì wọ́n lọ́tọ́ tẹ̀wọ́ obìnrin sí pé obìnrin yóò máa sí ìbọn fún bínú kí ma sí ìbọn fún bínú ọgbẹ́mẹ́dí lọ́wọ́ mi àbí ọlọ́run sí láìláìlàlá ọmọ tó bínú pé ọlọ́run sí gbogbo ìlú ìjẹ náà kí ló dé ẹgbẹ́ kò kọ́mà ọkùnrin máa sí pé kò kọ́mà sí pé kọ́mà sí pé fún yàwó ọkùnrin sábà bíbẹ̀ ọkùnrin kú tẹ́yẹ̀ rẹ̀ ó yí lọ́ọ́ sì dá ọlápá kìí sí ọdún olúyà yóò dùn àwọn kan wà ní ọjà ìlà ọ̀rọ̀ ìyàwó kí kókùn wá wó hàn hàn kó wá sí ìbọn tó kú inú àbí wá wó ìyàwó rẹ̀ kó wá sókè ní ẹ̀jẹ̀ wasallam ànábì bẹ́ẹ̀ kẹ́ fi àwọn kan yìí lẹ̀ ní kẹ́ àjọsára yìí ìwọ tó bá jókòó yìí dáadáa ọ̀n kírun ọ̀n gbáwò ìkúnṣe ogbẹ̀ ẹgbẹ́ pàtàkì náà tó bẹ́ẹ̀ ròyìn àwọn ọmọ àjẹ́nà obìnrin ó ní ìdá sọ́lá àti khamsaha ẹwọ́n tí tó adébìnrin tó mi bá kírun wákàtí máa rìn dáadáa wà sọ́mà shahraha ó sì kíni yìí ó sì gba àwẹ̀ tó yẹ kó gbà ilé ọmọdán ó gba àwẹ̀ ọmọdán ó sì kíni yìí sí kírun dáadáa ànábì ni wàtọ́ àti zàwùjáhà ó tó wá tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ó fi kún bẹ́ẹ̀ èyí tà ànábì sallallahu alaihi wasallam fẹ́ mú gangan oní wàtọ́ àti zàwùjáhà ó sì tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ níbẹ̀ níbẹ̀ nìyẹn ànábì wá dígbà lè fi àmà ní ìlú wa wù nínú ojú ọ̀nà àdìjẹ́ náà ibẹ̀ lọ́gbà wọlé mọ́kànlá wọ́n mẹ́rin so gẹ́gẹ́ tàbí ọlọ́pẹ́ àwọn obìnrin ìpè ìpè obìnrin ìyàwó tó ọkọ àbí ọlọ́wọ́ da láàrin àdọ́kọ ìpè ti parí síbẹ̀ ọlọ́wọ́ da láàrin bí a ti èyí tó burú jù kò ìgbé inú mọ̀lẹ́bí olóburú jù ààrin ọmọ sẹ́tìta o àmì èpè tá a sẹ́nu mọ̀lẹ́bí olóléwu jù tó bí àdébí náà èpè náà bá sẹ́ èpè yóò kọ́ gba sọ́mọ̀ lọ kò ní wọ ara ẹni tẹ́ sẹ́lé ọlọ́run da fún ọ o yóò wá lòkì ọlọ́run tí ń da fún bẹ̀rẹ̀ kò ní da fún ọ lọ́wọ́ tọ́mọ́ ọlọ́run da fún ẹgbẹ́ ẹ ti di ọlọ́run sínú ẹni kọ́ ló ń bá jánu kọ́nà wọn ní báyà jàwà láyé ẹ̀sì káànú tọ̀ ìṣètúkẹ́ ìfẹ́ tó báyìí ẹ kọ́nà kẹ́ ìfẹ́ ọlọ́pàá mú ìfẹ́ kọ́nà kẹ́ ìfẹ́ ọlọ́pàá mú àwọn pé ọlọ́run dà àbọ́lọ́ba dà ẹ̀yin kẹ́ ẹni tẹ́lú ẹ bá káànú ọlọ́run ní gbogbo ọ̀nà jẹ́ rẹ̀ kó dojú rú ẹni tó ọwọ́ máa wọ́n dá fún ọkọ rẹ nu ìgbé yóò wá bọ́ sọ́nà lọ kò ní níbi wọlé yóò wá padà yóò wọlé kò ní níbi wọlé yóò sì wá wọ ara ẹni tó sẹ́lé tálọ́ sẹ́lé bàbá ọmọ bàbá ọmọ rẹ kódà kó padà fẹ́ má bàbá ọmọ rẹ ni gbọ́dọ̀ lè yáwó rè àti díẹ̀ àti díẹ̀ àti múlẹ̀ nira fún ẹ máa bá sọ fún ẹ máa ká gbé tálẹ́ńsà sí i.

yóò lè sàwọn padà sí ìwọ̀tọ̀ sẹ́lẹ̀ èyí lè sépè nínú mọ̀lẹ́bí kó jáde títà láìláì èyí lè sépè nínú mọ̀lẹ́bí nínú fámílì képe padà wá jáde kò ní jáde o bí ò fẹ́ tọ́ sẹ́lẹ̀ ìwọ̀tọ̀ sẹ́lẹ̀ tó kéde yìí wọ́n láwọn mẹ́mọ́ sépè ẹ̀dàkùn ẹ̀yà wa ẹ̀pẹ̀ pẹ́lẹ́ ẹ̀mọ́ sépè máa àwọn obìnrin àwọn afẹ́fẹ́ pẹ́lẹ́ wọ́n wá gbìyànjú gbìyànjú gbìyànjú wà láwọn afẹ́fẹ́ kàmẹ́rọ́pọ̀ rẹ̀ èyí tẹ̀ fẹ́rọ́pọ̀ ah, ah, yìí náà ìrọ́ ní bá kọmọ se tó dúnyàn tó bíyàn ní pé áá ìwọ̀n mọ̀ èyí sọ fún mi lérí ní ọba tí sì ń ranjú sí ìwọ̀n ìbá fún mi lérí ní wọ́n yíò èyàn sọwọ́ rẹ nù owó rẹ lè jẹun lè ṣe bẹ̀ ó sì sọ nù sọ fún mi lérí wọ́n yíò sọ fún lérí wọ́n yíò náà ẹ́ eléyìí ọmọ ló sọ ó nù àbẹ́wò ní mẹlẹ́rin rẹ tẹnu lọ ń wú jáde òtẹ̀kàn kọ́ ẹ mọ̀ sàmójúkò anabi sallallahu alayhi wa sallam anasi ló sọ bẹ́ẹ̀ anabi tó ní ká kọ́ sí anasi ló sọ bẹ́ẹ̀ anasi ni anabi yóò sọ̀rọ̀ burúkú sí òun láyé rí àtọ́ ọmọdún méje lójú àrọ́dà ní Muhammad tọ́mọ kékeré ò lè mọ́ sí wa wò ó lànà bí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ká tó wá ní àwọn obìnrin ó lànà bí ó sọ̀rọ̀ sí kọ́dà àwọn dábà tí mẹ́rin lé kò sí ọ̀rọ̀ sọ sí wọn kó sọ̀rọ̀ mú sí wọn tó fi má dábà àníbẹ̀ ni ànábì ò gbọ́ sókè báyìí tó lóun ó lù kánú àwọn ilé rẹ̀ rí àbí ìyàwó rẹ̀ ni àbíkẹ́ lè ẹ́ àbáwọn dábà rẹ̀ ànábì ò sí wọ́n sókè pẹ̀lú ohun báyìí tí wọ́n á sẹ̀ wọ́n ni ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ṣe burú tó bẹ́ẹ̀ ṣe burú tó ànábì fẹ́ jáde ọfẹ́ lọ́bì kan pẹ̀lú àwọn pápánu àwọn sọ̀hábà ẹ wọ́n wá lọ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ ẹsìn tẹ́lẹ̀ kan wá gùn ẹsìn wọn ọ̀rìn kò rí dáadáa bóra ẹni gbígbá ní bá sí pẹ̀lẹ́ sí lérí ibú lẹ́nu ẹ̀sìn yìí bá èyí àlọ́lẹ̀ lérí ibú ọ̀bọ a nígbà ọmọ tẹ́lẹ̀ wá o àmẹ́sìn yìí ò ní tí ẹ̀láwà lónìí eléyìí gbogbo ọba rẹ̀ ẹlùmí ìsìrí òun àti eléríbú wọ́n jọ rìn pọ̀ eléríbú ní gbé lọ lẹ́gbẹ́ mọ́tò ilé eléríbú mọ́tò ilé eléríbú mọ́tò ilé eléríbú ní gbé ah, ọlọ eléríbú ní gbé ọbọ̀ yíwa kiri bú jẹ akọ́rọ̀ àjò omi ordinary daba tí e è sèyàn ní èyàn sípè fún anábìnrin májò ilé ìbò tẹ̀lé wa eléríbú káwákó nínú ilé kí eléyìí ibú ọmọ ni wọ́n máa yìí a ah, eléyìí ibú ọmọ yẹ kí wọ́n fún ilé àpọ̀ ẹmọ yẹ́kẹ́ gbà ní ìdaraba ànídàbà ẹ̀sìn mo jẹ́ àdùn pé wọ́n fi ẹ̀sìn ní eléyìí ibú ẹ̀sìn alẹ́mi ní ẹ̀sìn yóò ẹ̀sìn lọ́ba lọ dé wa ẹ̀sìn ní àmẹ́sìn yóò tẹ̀lé wa lọ ẹ̀lùmọ̀lùrún ẹ̀sìn tí wọ́n ti sẹ́bi fún tọ́sẹ́pẹ̀ fún kò ní tẹ̀lé wa lọ ọlọ́mọdé abẹ́lé ibú tó pọ̀ <laughs>

ẹ̀dàkọ̀ ẹ̀yà wa ẹwà nǹkan mẹ́jẹ máa sọ ẹ máa gbé bínú mi báwọn ọmọ ibá ṣe tí ó dùn máa yí ẹ gbé bínú mi ẹ má ṣe pé fún wa báwọn ọmọ ibá ṣe tí ó dùn máa yí ẹ sì kọ́ epé ti pọ̀ jù àláì àníwọ̀n lẹ́nu gbogbo àbá àwọn ẹlẹ́yà wọn lẹ́ ń gbé ebu eléyìí bú olófẹ́ <laughs> wọ́n ti mẹ́lò mí pé ní á ìṣe pé o ìwé ẹlẹ́sìn anabi sallallahu alayhi wa sallam ó lára àwọn nǹkan táwọn obìnrin ó máa ṣe fún ara ìròyìn tí ó wà lára wọn tí ẹ̀kọ́ náà nù wọ́n wá yọ ọ̀rẹ́ kó mẹ́ àǹfààní sí ẹgbẹ́ fún wà síta máa wá báyìí náà kàrùn àlè kò sẹ́ni tí wọ́n pé kí n máa síbi ọ̀dà kò sẹ́ni tí ó mà àwọn bọ́ tí wọ́n á gbọ́ lónìí náà tọ̀ lákùn má sípè máa máa ọ̀ ọlọ́run ní sí ọ ní umu ilé pé Ànábì sallallahu alaihi wasallam ó lára nǹkan táwọn obìnrin ara ẹ̀rọ nísùn àfíwádìí nísùn àfíwádìí èyí tàbí ẹ̀rọ mìíràn nìyẹn náà ẹ wá rí ìdẹ̀ra ń bẹ́nu náà àánú àlìjẹ́nà ìdẹ̀ra ń bẹ́ẹ̀ ìdẹ̀ra ń bẹ́ẹ̀ àlìjẹ́nà a sì gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú àwọn ìdẹ̀ra ìyá ń bẹ nù náà a sì gbọdọ̀ nígbàgbọ́ pẹ̀lú ìyá nù náà ẹni bá gbà pé àlìjẹ́nà ń bẹ àmọ́ kò gba gbogbo ẹ̀dẹ̀rẹ̀ àlìjẹ́nà gbọ́ ẹni yóò gbọ́njú àlìkámọ̀ gbọ́ náà kan àwọn kan abala kan nínú àwọn abala àlìkámọ̀ ọ̀ gbọ́dọ̀ tako kankan bẹ́ẹ̀ kọ́lá kó làákàyè rẹ̀. nínú àwọn kan tí ó tako pé khalidina fiha kò síkú mọ́ kò síkú mọ́ yóò pé lọ́jọ́ gangan wọ́n ti pa ikú wọ́n pa kú láàrin àlìjẹ́nà àti náà wọ́n pa sí pé ikú ti pààyàn rí wọ́n alẹ́bù yẹn wo ẹ̀yìn ilẹ̀ owó ẹ̀yìn ọmọ wala yahya ẹ̀ẹ́dín kúnnú náà ni o ikú tí ó parí lápá ìbò wa kù bẹ́ẹ̀ bá ti wọnú àlìjẹ́nà kò sí kúmá ètò bá sì mú ìyàwó wọn àlìjẹ́nà kò jáde nínú àlìjẹ́nà náà ọlọ́mọ sí ilé wọ́wọ́ o sìmáàgì àwọn ọlọ́pàá tó wà àlìjẹ́nà tó ráwọn kan wọ náà ó ti àwọn àlìjẹ́nà ẹjá sọ díẹ̀ nínú àwọn iṣẹ́ tó lè gbóyàn wọ àlìjẹ́nà náà bàtà sọ àwọn ọ̀sẹ̀ tó lè mú ìyàwó náà àti sọ fún wọn adágbé ìlànà obìnrin kan lásọ ẹgbẹ́ àtọ́ tí ẹ̀nà tó gbogbo àpọ̀ àti ọkọ̀ àbọ̀mẹ́rin tó láwọn obìnrin ibi lùgbà àwọn obìnrin kan lẹ́sọ tó lè mú ìyàwó náà tí wọ́n ẹ̀ sọ àlìjẹ́nà tí wọ́n Annabi sallallahu alaihi wasallam oni salatun àwọn mẹ́ta kan bẹ la yukallimuhumullahu yawmal qiyamah àwọn mẹ́ta kan bẹ ọlọ́run ọba ò ní sọ̀rọ̀ sí wọn tó bá lè jọ àlùkìyàmà láàyè ká ní ìmúkùmọ̀ lọ́ọ̀kùn yọ̀ọ̀mọ̀ àlùkìyàmà ọlọ́run ní bá ń sọ̀rọ̀ àṣẹ lára àwọn parí ọlọ́run bá ń sọ̀rọ̀ kọ́dà kí sọ̀rọ̀ yóò tún sọ̀rọ̀ náà ni kàlámù náà ni kàlámù ọ̀rọ̀ náà ni ó kìí sí nǹkan mí adébára kan mẹ́ ọlọ́run bá wọn sọ̀rọ̀ àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́run bá wọn sọ̀rọ̀ ní wọn àwọn mẹ́ta yìí la yukallimuhullahu yawmal qiyamah ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ wala yuzakkihim ọlọ́run ní fọ́ ọmọ bí àṣìṣe wọ́n mọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ní fún ọmọ wàlá yanzuru ilayhi wàlá yanzuru ilayhi ọlọ́run ní síjú àdúgbò wọn àwọn mẹ́ta ọ̀hún ṣe pé èyí búbá wọn nù aláì èyí búbá wọn lé nù kí ọlọ́run sọ̀rọ̀ sí wọn ní náà kò tó ní síjú àdúgbò wọn fi nǹkan sí oúnjẹ mẹ́rin wọ́lá fún àdáàbùn àlè wọ́lá fún àdáàbùn àlè ìyẹlẹ́tẹ̀ ìró wọ́n jẹ́ ìyẹlẹ́tẹ̀ ìró wọ́n jẹ́ nǹkan mẹ́rin ní ìṣẹ̀lẹ̀ sí wọn alẹ́ ìwà fẹ́ ká wọn alẹ́ ìní alákọ̀ọ́kọ́ alẹ́ ààkù alẹ́ ààkù gbogbo ẹni máa ń sẹ orí rẹ̀ méjèèjì gbogbo ẹni máa ń sẹ orí rẹ̀ méjèèjì ìyá mẹ́rin yọ lọ́wọ́ fi jáde kìí àmà àwọn táwọn wọn kò bí wá lẹ ẹgbẹ̀rún ọlọ́run èèyàn lè wọ náà torí òkì èyí sì sí ọ sí wọn èyí sì gbé mókè sí wọn àwọn àsìkò kan bẹ́ẹ̀ táwọn táwọn òbí yóò máa ṣe sí wa yóò máa rìn wa là àlùmọ́ wa nǹkan táwọn òbí yóò máa ṣe yóò máa rìn wa là tí wọ́n fi yan nú kí náà ah, alájà ẹni wọ́n ti báyìí yóò wá fọ́ kiri tó gbèrè ẹni wọ́n ti báyìí láì ṣe ah. ọlọ́run dáhùn padà tẹ́tọ̀ àárọ̀ ni tó mọ̀ ọ̀dà náà wà sáfàlà ta ilé yóò padà níbẹ̀ fún wọn náà yóò bá dábàá torí wọn náà kó wọn lára tẹ́ bá ń dàgbà àwọn nǹkan fi ń jẹ́ kankan lára yìí ọlọ́run agbálẹ̀ díẹ̀ díẹ̀ ní ma gbà ṣáàpù ọgbọ́n ti wá ní wọ́n ti wá gbòó ojú rò ṣáàpù mọ́ ọmọ òun balabala lọ́kankan ni etí òun ò ní gbọ́ dáadáa mọ́ ẹnu náà kò ní fẹ́ni tí àwọn òbí rẹ̀ méjèèjì darúgbó sí lọ́dọ̀ kò wára ní jẹ́nà wọn opportunity àti jẹ́nà ìwà ọdọ̀ òbí so láàrin àsìkò tó fi mọ́ ń sáwọn ọ̀sọ̀ tí mo fẹ́ bá bá ìyà báwọn sí sí kọ́nà òbí lè tọ́ ara ní tó jí òkú sí tó tọ́ ara ọwá ń lé ara ẹgbó lọ sí ti ni ìyá rẹ̀ ìyá rẹ̀ kan tọ̀ tí wọ́n tọ́ sí lẹ́yìn tó mọ́ wọ aṣọ tuntun aṣọ tuntun aṣọ ọdún tí ó wọ̀ aṣọ ìyàwó tí wọ́n dá àjọ ẹgbẹ́ tó dá yóò wọ̀ ọ́ sì tọ̀ sí ọjà lẹ́sì alẹ́kùn nílé ọ̀lì wọ́n tọ̀ sí sí àkọ́ wà á tọ̀ sí sí àádáadáa tó tó gbé kalẹ̀ wọ́n fi àti ẹran wọ́n sì dúró nìtì wọn bóyá gbogbo tí ó wùdù láyé gbogbo tó ní ìdí jẹ́ ìlú náà láyé bóyá wọ́n ti parí mọ́lá tọ́mọ̀ kókò jùkú sí pé olùlàsàn bá gbà wọn kí wọn jùkú bẹ́ẹ̀ tí wọn lọ tí wọn bọ tí wọn ṣe eré pẹ̀lú àwọn kékeré lásìkò ẹni gbígbàgbọ́ náà ọ̀rọ̀ ti yá mọ́ wọlé gbogbo wọn bá ń ṣe òbí ẹ̀mí ìlú wọn ọlọ́run o ọlọ́run sì yàtọ̀ láàrin gẹ̀gẹ̀rí àti mùsùlùmí kọ́nà bí yàrá òsì súnà bàbá rẹ̀ òsì súnà náà sọ̀rọ̀ àgbèrè sí wọn ayé ẹ̀sìn ọ̀tọ̀ ààyè ìbálò rẹ pẹ̀lú wọn ọ̀tọ̀ ni ọlọ́run yẹn gbé lọ́wọ́ pẹ̀lú fọ́lọ̀ ọlẹ́ pọ́ sí ṣe súnà táwọn òṣèṣúnà bá fàájẹ́ gébìrì ọlẹ́ wọná torí tí wọn àwọn àlẹ́wọ́ alìjẹ́nà tó kún wọ́n sí lọ́wọ́ àmọ́ wọn náà lè dèrò torí tí wọn gbogbo tó lára àwọn tí ó nípa ibi ìyà mẹ́rẹ̀ yìí ọlọ́run ní sọ̀rọ̀ sí wọn kò ní fọ wọn mọ́ kò ní síjú alúwò wọn yóò fi ìyà ẹlẹ́ta ẹ̀rọ jẹ wọn òun ní ẹ̀dẹ̀ yìí ẹ̀ tó gba ìbàjẹ́ láàyè inú ilé rẹ̀ eléyìí lọ́pọ̀lọpọ̀ gbà bá lílé ló bá wí àwọn ilé rẹ̀ òtẹ̀ láti ọlọ́run wọ́n sì wọ́n bẹ́ẹ̀ àmọ́ mo bá dáná ẹja ọ̀já tó gbéyàwó rẹ̀ kírun tó gbéyàwó rẹ̀ ò kírun ọ̀bà ìyá mẹ́rin ọ̀pọ̀ ìgbẹ́ tí wọ́n gbọ́n jọ lé wọn ọ̀ ní pè wọ́n lé wọ́n bá pè wọ́n lé wọ́n fẹ́ sí òsì kankan ah, kò sí àgbàdàn ara wa kò sí kírun ẹ̀sìn ọlọ́dẹ́jọ́ kó kírun kí ọ̀ sí kírun àmọ́ ọ̀bà ìjà lérè àmọ́jọ́ tí ò dáná mọ́ tó lọ́bíṣẹ́ tó wà bá yẹn lẹ́ ẹ̀sìn ẹjọ́ ya bẹ̀rẹ̀ sùn yóò kí ló dé kò dánálẹ̀ fún mi náà ni ìyàwó rẹ̀ ń wọ aṣọ ká sọ ọ́nú ilé ń wọ jáde <laughs> ẹjọ́ pínyà rẹ̀ ni owó tí ìyàwó ìlú jẹ̀lẹ̀ bábà kíkà jáde kó ti mú náà ni wọ́n sì ń wo bẹ́ẹ̀ àbá àwọn ọmọ ẹ̀rọ rìn ìkùnrin ọ̀hún wọn bẹ́ẹ̀ ọlásìkò tí wọ́n ń lò gbogbo ẹni tó bá rí báyìí kò í tara ìyàwó rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ ọkùnrin wọ́n jọ ń ṣe wọlé wọ̀de ọ̀lówúlá ọkùn sábẹ́ fayos ìyá mẹ́rin yóò jẹun náà gbogbo ọkùnrin tó gba ìbàjẹ́ ìnọ̀lẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lànàbí ní ọkùnrin tí ń ṣe bí obìnrin àtòbìnrin tó náà ṣe bí ọkùnrin ilé ìkókó àpọ̀ àtòbìnrin àtọkùnrin gbogbo ọkùnrin máa ń ṣe bí obìnrin tí múra bí obìnrin ìyàmẹ́rin yóò jẹ́ lálẹ́ fìyàmà bẹ́ẹ̀ náà ni gbogbo obìnrin tó náà múra bí ọkùnrin afáwa Al-Albani rahimahullahu ta'ala bàtà wọn fẹ́ sàlàyé hadith yìí o wọ́n ní gbogbo ọkùnrin tí aṣọ tó bá wọ̀ wá ti kọjá kókósẹ̀ tó ti múra bí obìnrin torobìnrin wọn ni kọfà yọ kókósẹ̀ gbogbo obìnrin tí aṣọ tí ẹ̀ náà bọ́ sókè kókósẹ́ òun náà ti múra bí ọkùnrin nù ṣe rí pé lókun ẹ̀yìn yàwá lókè abáyọ̀dúpẹ́ o ẹ̀yìn tẹ́ ló jẹ lọ́wọ́ àti ń wọlé tẹ́ ló dé sùsák àwọn obìnrin míì ń sùsák náà lò ẹlòmíì gan ló ń sùsák ní obìnrin wà láì ní tọ́kùnrin ò lè wọ̀ kóbìnrin ó wọ́ sàn kó wá dé lọ́kankan lókè tán kìí mm. sàárín tán ẹsà màárín tán tán bá láàrín tán ẹsà máa gé náà yìí ekun yìí òkè kún ibẹ̀ ló tán ti bẹ̀rẹ̀ ẹ wá wo àti òkè kún ni ẹ wá gbé sí áàfù rẹ̀ ọmọ kan wọ ọ̀tọ́wà ní fúnipò lọ́dìsì àwọn obìnrin tí àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ pé àà ah, ah, eléyìí fún ọmọ yìí òun náà wọ́n pọ̀ olè fún ọmọ wọn wèrè mọ́ọ̀sá wọ pé ah, kò sẹ́ni tí ó wò tí ó fún ọmọ àwọn obìnrin tán ní wọ́n ní kìtì wọn kó kalẹ̀ wọn gbálẹ̀ wọ́n sì ní kẹsì Islam ni dress code ẹnìkan islamu ní dress code ó ní o ó sì dé pé dáhùn tó bá ti yọjú bá yàtọ̀ fún mùsùlùmí àwọn eléyìí láì tí mọ̀ rí ẹwà ní islamu ní aṣọ islamu ó lásọ ohun aṣọ ẹ̀sìn wà lè bá tó tàkùwà aṣọ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run kí lásọ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run òun ní pé kéèyàn ti yọ báyìí náà mùsùlùmí lẹ́nu yìí ẹni lẹ́nu yìí ara wọn tó jẹ́ pé ọmọ lọ fi ìyàwó wọn gba contract níta sọ́nà pẹ́ nílò náà kí wọ́n fẹ́lẹ́ ha lọ́wọ́ ẹlẹ́ máa lọ́wọ́ wá àwọn onílò sí ìjàmbá fún àwọn ọkọ̀ ẹlẹ́ha tó gbé wọ́n mọ̀ pé ẹni rẹ̀ lẹ́lẹ́ha ẹni ọlọ́run pè wọ́n ẹni rẹ̀ náà wọ́n fi ń pọ́ wọn lé wọ́n mọ̀ pàmò ẹlẹ́ha lé ń pọ̀ àbẹ́ pọ́mọ wọn lé kò ní kọ́jẹ̀ mú lọ́wọ́ fi sínú ó pọn ilé ó pọn ìkọ́jà ẹgbẹ́ ìyá rẹ̀ pọn lé ẹgbẹ̀lẹ̀ lẹ́hà tó tún wá kúnlẹ̀ mọ́ ẹ̀hà ìyá rẹ̀ kúnlẹ̀ ó tún wá kúnlẹ̀ mọ́ ẹgbẹ́ ìyá rẹ̀ aṣọ ẹ̀sìn nù yẹ̀lbá bẹ́ẹ̀ lọkùnrin náà ní aṣọ ẹ̀sìn abàtàn ajẹ́ lókùn bí èmi ti bá yọ tẹ́nìkan já àfáà tẹ́lẹ̀ kìí sàfà èyí tí wá sàfà yìí ẹ́ èyí tí sàfà ó wà fún sati aṣọ tó wọ̀ kọ́dà kó ṣe sáàtì lọ́wọ́ ó wà bọ́ sí sàkì ó sì fún ọgbọ̀n irúgbà rẹ̀ ṣòkòtò tó ń gbálẹ̀ táwọn pẹ̀lú àbá alájì làwọn <laughs> ẹ̀sìnjàrí alájì làwọn lè àbá làwọn ẹ̀yà so Islam ńlá sọ bọ́ ti yọ àwọn òbí mùsùlẹ̀ ní mùsùlẹ̀ ní a sì mọ́ pàdé alójú ọ̀nà táà mọ́ ara wa rí táà sára masáwọn kan táà kámasáwọn kan táà yọ pàdé ara wa táà sì mara bá sí ma yírí lámọ́tọ̀ ọ̀nà yàmá ti ráfẹ̀rẹ́ ah, ẹ̀rẹ̀ yìí mùsùlùmí dáadáa ni kọ́lá kìí tìlà dídé àti rí irùngbọ̀n àti rí bí ẹwú rẹ̀ kò kọjá sáwàlẹ́gùn bọ́dà oníwàlẹ́kọ̀ọ́sà musulman ojú musulman túká abẹ́yẹmọ́ mùsùlùmí ti wáyé rẹ̀ bọ̀dá àwọn láti gba ẹ̀sìn kan nísìnyí wọ́n nídìí kí wọ́n frank ojúbọ̀rọ̀ ọ̀ wọ́n sì lé mú fún àwọn ẹ̀sìn kan bẹ ojúbọ̀rọ̀ òsè ẹgbẹ́ àwọn tó bẹ ojúbọ̀rọ̀ òsè àkọ́kọ́ fẹ́ná àbábá ẹgbẹ́ àbá rẹ̀ ó sì fi làbáyé eré yìí ni ojúbọ̀rọ̀ òsè ó ti tàtà àmọ́ àwọn kan bẹ ò lé mú tí àwọn abẹ́ wà àrín fi wọn ni wọ́n àti ní wọ́n lè dìkan sí ni wọ́n gbé wà ìdíwà wọ̀ wọ́n a frank ẹ̀ nípàdé wọn láyé kẹsìkí nìyí torí wọn ò tí mọ̀ bí táwọn fẹ́ pàdé máa pàdé ayé ní àṣà àlàáfíà ìṣẹ̀ ààrẹ rẹ̀ ẹni wọ́n tó ní ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ gbogbo gbà mùsùlùmí ojú lẹ́wọ́n tútù ni ọ̀pọ̀rọ̀ pàdé yẹn kọ̀ frank látàkìrọ̀ nàmínà lè máa rú iṣẹ́ àn wà láó àǹtẹ̀lẹ̀kọ̀ àkọ́ọ̀kà bí wáyé tán dáadáa nù anábìnrin gbogbo tó bá jẹ́ dáadáa pátá má fojú kéré kan ànẹ́bí wa fẹ́ fún alápẹ̀rẹ̀ tá a fẹ́ rò pé ó fẹ́ kéré ti táwò ní ká dáadáa kọ́dà wa pàdé ọmọ ìyá rẹ ọmọ ìyá rẹ fojú tó tutù kọ́sẹ́kẹ́lẹ̀ yìí but kò fẹ́ sálámà sílẹ̀ yìí ó ti ná àwọn kàṣùkàṣù àwọn ẹ̀sàánú àwọn èèyàn kan fẹ́ máa sálámà sí so tó ní dìgbì ẹ kó pàdé àwọn èèyàn ọ̀rọ̀ ní sálámà sí ó wá ní kó sẹ́kẹ́lẹ̀ kó frank bẹ́ẹ̀ ni bá ti rí so musulumi a ti mọ̀ pé tàbá ti rí ẹ̀ báyìí aṣọ ẹ̀sìn nú asàlámọ̀sí ìlànà kí sókòtò yẹn kọjá kókósẹ̀ àdíntì yìí ó jámọ̀ pé ó lè mú yẹn wọnú ọlọ́run kọ́dà wọn náà nìkan kọ́ ọlọ́run ní ṣàánú rẹ̀ láti kìyàmá kò sì ní bọ́ sọ̀rọ̀ àdáàbù alim irú ayé irú ìyà tí yóò jẹun náà wọ́n fún yàn kò ní àdáàbù lásán àdáàbù alim yẹlẹ́ èrò ó wá kọkùnrin sínú okùnrin náà sínú gẹ́gẹ́ bí afáwà alàgbẹ́rù rahimahullahu ta'ala mẹ́ sàlàyé so àwọn sẹ́ náà pọ̀ tẹ́ ká jìnà sí ìmọ̀ ní ẹ̀dá mọ̀ nìyàn bí tiẹ̀ mọ̀ níwọ̀n lá sọ́dọ̀ àwọn ìlàwó wọ́n ló kírun ya wọn lọ àwọn ọmọ kírun àbí tókò lábí kírun ló bá ìkírun ìsì ìgbàwẹ̀ annabi sallallahu alaihi wasallam annabi láwọn wà kan bẹni máa ń wù yóò múyàn dé ipò sọ̀wà àwọn aláyàsọ àwọn anẹ́bì ní àwọn ọ̀kan bẹ̀rẹ̀ máa yóò múyàn dépò ẹ̀dì ma ń gbáwẹ̀ náà ṣùgbọ́n àwọn kan bẹ̀ ah, aláwẹ̀ ní ẹni yìí kẹ́ni wọ́n yẹ sí gbáwẹ̀ ju ọmọdún nìkan lọ bọ̀tí ó náà dépò àwọn tí ma ń gbáwẹ̀ gan pẹ̀lú wà ah, tí wọ́n ti kí látàṣùbá níbi sí édé tó fi dé ìṣá ó sì yẹnà fílà wọn àwọn èyí kílò gẹ́ kílò ìnira fún wọn anábì ní látara ìwà ọlọ́run sì máa nà nípò rẹ̀ anábì ló lẹ́wọ́n láti sọ̀rọ̀ kọ́dá ìwà ìmọ̀ múyàn dé ipò mujahid fi sabilillah náà àwọn ṣe tó lágbára nù al àwọn tó látara kí ẹ máa ní ìwà ó lè múyàn wọn náà kí ẹ má níwà ó lè mú ìyàwó náà náà wà ó ṣèjì ká níwà pàtàkì jùlọ àwọn tá a jọ ń gbé pọ̀ ànábì sàpọ́nlé púpọ̀ fáwọn tá a jọ ń gbé pọ̀ àwọn mùsùlùmí agbọ́dọ̀ máa sí dáadáa láwọn tá a jọ ń gbé pọ̀ àníyì rẹ̀ gan ẹ máa tẹ́ máa ń wo ànábì ní ìkíní ẹ̀sìn lágbára tó jìbìrì aládùgbòdówó rẹ̀ o aládùgbòdówó sí òjò gúnlẹ̀ mi máa gún ìkẹ́mí mẹ́mẹ́ wà láyẹ̀ tí wọ́n ń wọ àwọn nǹkan máa ṣẹ̀ láyé lónìí máa ṣẹ̀ láyé lónìí tàbí àwọn mọ̀tánà bí sọ pẹ̀lú aládùgbò àmà láhàpá kẹbìrọ̀ láhàpá kẹbìrọ̀ ìkan àwọn ọmọ ya wa ilé wọn jóná ní jẹta ilé wọn jóná kí wọn tó débẹ̀ gbogbo àwọn ìgbé wọn ti bọ́lá wọn ti máa parápaná káàkiri tó dé ààrẹ ìlú agbóyè bá ọgbà paná tí ẹlòmí aládùgbò wọn àtajá ń jọmọ rìn àfẹ́fẹ́ àwọn ọmọ ìrìnàjá òun àjá ẹ̀kọ́ ẹ̀kọ́ sí sálámà sí ẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ajá ẹnu ọ̀rẹ́ náà ajá ni yóò wá fi gbogbo sójú àwọn ọ̀dá nínú kòrẹ́bẹ̀rẹ̀ kankan kí wọn á ṣàánú àwọn èèyàn tó fi àwọn aládùgbò wà yìí bí wà lábá ṣẹlẹ̀ sí wa àwọn aládùúgbò ní kọ́kọ́ sílẹ̀ ọkọ̀ dákòkò wá wọ́n ti lọ bá jẹ́ sọ̀sọ́nà rẹ̀ nípa alábìnrin kan wọ́n ròyìn alábìnrin bá jẹ́ sọ̀rọ̀ láwọ́ àìwọ̀sẹ́lẹ̀ fi alábìnrin yáà ma ń kírun gan ọ́ tọ́bá sí bẹ́ẹ̀ ma ń kírun gan kó sọ pé ó fẹ́ràn mẹ́fílà onídìkẹ́ tó ròyìn ma ń kírun gbàjú ọ̀ràn yẹn tẹ̀lé dájú bá kírun àdébìnrin ma ń kírun bọ́dọ́ bá ti ń ọ̀tẹ̀sùn náà ọ̀sán náà ń gbà ẹ̀tẹ́lẹ̀ iye pé ma ń ya ẹ̀gá yàtọ̀ sí ọmọdọ̀ wọ́n á fi òyìn alábẹ̀rẹ̀ yìí o wọ́n ní ọkàn náà ní tí ó na fún díẹ̀ káàtó lálámàrí wọ́n á kọ́ kékeré mẹ́yàn ní iná ha lè yá ọ̀rọ̀ ha ẹnu a máa ní wọ́n la áá gbogbo àwọn nǹkan tó lè múyàn wọn náà ẹ̀dàkẹ̀kẹ̀ ká jìnà sí ara alámọ́tò ìmánú bẹ̀lẹ́mù ààfin lọ́wà lẹ́gbẹ̀gbọ́ man kánà yóò mẹ́rin bẹ̀lá bẹ̀lẹ́mù ààfin àmẹ́bẹ̀rẹ̀ pé man kánà yóò mẹ́rin bẹ̀lá ọmọ láìká ti yí wàkútù bẹ̀rẹ̀ wàrúsù lè wàkàn àmẹ́bẹ̀rẹ̀ kàbẹ̀ man kánà yóò mẹ́rin bẹ̀lá yìí so wàlẹ́mù ààfin so ìgbàgbọ́n gàlùkìyàmà òun ní ó jọ rí dáadáa sí láyé òun ló jọ tẹ̀lá nàbí ọkọ̀ wá dánàbí ọwọ́ náà ní ọ̀dánàbí ọwọ́ náà ọgbà sílà gbọ́ ti gbà sílà gbọ́ ọwọ́ àlìjẹ́ náà so làríkí àmọ̀ ẹ̀ sí gbogbo tó máa kó lè mu ya gbogbo àwọn náà ẹ̀rọ àpẹjá jìnà sí ẹlòmí mú sọ fún burú gan wò mí o àkọ́sí wò mí tí ń súnà yìí súnà súnà tọ́nà púpà bí ọgbà súnà tó ìwà dáadáa ó dáadáa pọ̀ kọ́nà kó fi rọ̀ wá lọ́rùn ẹwà rí àlìjẹ́nà ilé ìdẹ̀ra ní ẹ̀tọ́ ma ní wọ́ kọ́nà kó má ṣe ní ìrìnà kankan wà ibẹ̀ àwọn ibẹ̀ yìí ó náà ni yóò parí sẹ́sìn إما أصحاب النار أو أصحاب الجنة ní ìpàṣẹ gbogbo àti gbogbo láìláìsí láìláìsí láìsí ìgbìta pàṣẹ sí so bí tàbí lọ àlèyíma bìlíò mìí ààfin àwọn bìlíò mìí ìyàmù ẹ̀tún jẹ́ ẹ̀tún ní ìmẹ́rin tàbàtàwàjá tásà fi ti ìmẹ́rin sí gbogbo gbàlìkìyàmà bọ́ gbogbo tí wà gbàlìkìyàmà bọ́ la yóò bìlíò mìí láàrin ọlọ́pàá gbọ́nà nìyẹn àbí kò sí mọ́nì fẹ́tọ̀ wọ́n sàṣàlẹ̀ ní mọ́nì wọn lọ́wọ́ wàhálà ìlànà lọ́wọ́ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته 1 2 3 4 5 6 7 ẹlẹ́kùnrin ọmọ ya kan ní ó lè tọ́ yàrá so ilé tí ó wà wà pé ilé rẹ̀ ti wo ilé jí àìsànwó so wọ́n sì túnlẹ̀ tì ní àbárí lọ́wọ́ nípa fi hàn án lọ́wọ́

ẹ̀ka ẹ̀tọ́ ẹ̀tọ́ promote fún ìdíjẹwà yìí ẹ̀tọ́ lọ díẹ̀ sí àwọn ẹ̀rá òyìnbá ọ̀yà yìí kásọ̀ bá ìlú ọlọ́run bí àpálẹ̀ bá ò jẹ̀rì bá bù wọn kó balẹ̀ jẹ̀rì bá bù wọn kó balẹ̀ kí sásọ ṣùgbọ́n bá wà ní òkú àǹkárátọ̀ ọ̀sọ́ ìlọ́gbọ́dọ̀ fi jẹ̀lbáàbù bò ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀bá wọn ní ẹkùn ìgbòrò jẹ̀lbáàbù náà nù tó bá ti wọ aṣọ ó sì wá ilé ìwé ọrùn rẹ̀ ọ̀tá tó láṣọ fi kalẹ̀ rẹ̀ à ṣùgbọ́n gbogbo tó wọ́n ni èyí ó fún pàdé pẹ̀lú jẹ̀lbáàbù Allahu ta'ala Number two. Number two kò obìnrin àwọn obìnrin pé wọ́n bẹ̀rẹ̀ tó máa ra aṣọ òfin fún jù tó yẹ pé ìrìnàjò ti rẹ̀ bí ilé ẹ̀ jẹ́ bí alìṣúgbà sáré ojú iṣẹ́ àwọn olóògbé kájẹ́rẹ̀ ìlànà tí ọdẹ ń wò pé ìròrí ìnáwó tí ẹni máa ti tí wà sọ pé tó kọ̀ pé kí ẹni ní aṣọ pé àtàwò lọ́ra sọ tí àwọn adé máa sọ pé àwọn òde ibò ní fámìlì yẹn tó bá fẹ́ ra sọ ní ìlera kò sì ní ra pẹ̀ so tó bá fẹ́ ra fámìlì tẹ̀ náà kò ní ra so kì í ṣe pé kí wọ́n máa contribute sí nǹkan tó fẹ́ ṣe kọ́ bọ̀ lórí ìdájọ yẹn ìgbà ó máa ń pọ̀ jù ẹgbẹ́ wọn ọgbà tí yóò kò náà wọn á ra sọ sílẹ̀ ní rẹ̀ ní ìgbà àtẹ́lẹ́gbà ọ̀rọ̀. wọ́n ní ìmọ̀lọ́fẹ́ ọkùnrin àtàwọn obìnrin náà níbi so wọ́n ní ìdàgbọ́dà ojú òde kábí owó ìpàdúlọ àwọn àwọn ìyá wa ẹlẹ́hà àwọn kan ní pé Islam wa ó sàlàyé nìkan ó sàlàyé nìkan wọ́n pè kíníkan ní àlàáda wọ́n pè kíníkan ní àlàáda méjì yàtọ̀ síra wọn àlàáda ó yàtọ̀ sí ìbáadà sẹ́fà jẹ́ àlàáda alhaslu fiha alibaha gbogbo bá jẹ́ ìbá aláàdá ìpìlẹ̀ ń bẹ̀ ni pé ó lẹ́tọ̀ọ́ ká ṣe ó dìgbà tá a bá rí tẹ̀lé ìlú sọ̀rẹ́ ẹ̀rí tí ó lè kàyí àwọn ọmọ níbi ọ̀rọ̀ àádá a máa rí bá dá tí ẹ̀ a máa ń rí ẹ̀rí tí ó lè ká sí òun kápútẹ́kẹ̀lẹ̀ yìí kàkó sí ẹ̀rọ lára aládá wa bóyá nípa nílẹ̀ Yorùbá bàbá sí ìyàwó àtìrì àwọn ọmọ sọ àwà wà ẹ̀ sí ẹ̀rí ààrẹ haram tó sọ sí lọ́tọ̀ tó ní wájí haram àbọ̀ sí lára fún wọn so ìgbọ́ sí ní haram pé èwọ ní kí ẹ̀mọ́ máa sọ aṣọ òde ìgbọ́ haram wọ́n fẹ́ sí ìbílọ̀ wọn máa sọ kìí sí haram wọ́n fẹ́ sí ìyàwó máa sí haram wọ́n fẹ́ sí ìkọ́ máa haram àmọ́ fẹ́ sí òkú wọn máa sọ wọ́n ní aṣọ òkútẹ́lẹ̀ wọn ò ní aṣọ òkútẹ́lẹ̀ tó wọ́n fẹ́ tí ó bá ní sí ògé sí àwọn náà gbàdíwá sí àwọn ní sí àgbọ̀ sí láwọn fún wa tó máa mú lè àwọ́ wa kéèyàn mọ́ sọ pé pọ́ ah, àpapá mú lè rí mú kéèyàn mọ́ sọ bẹ́ẹ̀ gbèsè àwọn tó tán bẹ tẹ́ pé tí ma fi ń fa àwọn èèyàn mọ́ra tí ma fi ń fa èèyàn mọ́ra pẹ́pẹ́ àtúfà bí láwọn sí ní o tí ó bá ní sí ọ̀pọ̀lọpọ̀ kan ló jẹ́ kí ìgbìyàn change fi láta pé wọ́n àwọn obìnrin ah ẹ̀yìn náà má sọ tó má fẹ́ sí àwọn ilé ti wa ẹgbẹ́ ìmẹ́wà kára ìmẹ́wà kára bọ̀ tí wọ́n tẹ́ sí ìyàwó lè tíwá níwọ̀n àpapọ̀ àwọn àti náà àtàwọn ìyàwó tèmi àwọn ọmọ ara wọn a rí so ó mọ̀ pé kìí sí àwọn ọmọdé sódà níbi ọba fẹ́ sí ọba fẹ́ sí nǹkan míì ní wọ́n fẹ́ sí nǹkan míì tí ìbá wọn sí yóò ti yẹ ọmọdé à ẹ̀sìn paramọ́ ni o láì ṣe fẹ́yìn náà sọ so ìwọ ọ̀sán lápò pé bàbá fẹ́ mọ́ lé ní ìlémú omi ìbẹ́ tí ó kàyàn gẹ́gẹ́ tí wọ́n ní ààrùn ah, ẹ̀sìn ọlọ́lọ́gbà yóò mọ̀ èyí tí ó bá ìyá ìyànà jẹ́ pọ̀ ah, àbúrò rẹ̀ wọ́n mú aṣọ àárín wọn mú ọlọ́wọ̀ ní mú kọ́lá bọ́ ni kọ̀ láì kò dábá yóò ẹ̀sìn ọlọ́lọ́gbà yóò ṣẹba ní sẹ́yìn ó ti pọ́nà ó lè break family so kéèyàn máa sọ bá nǹkan tó láàpù tanyanya èyí tó bá yẹ pé ó lẹ́sẹ̀ sí mú

onímọ̀ ti sọ ní gbogbo sọ́wọ́ ní gbogbo mo ti sọ mọ́rọ̀ pé tàwọn ìyá wa amẹ́kì kọmọ sí dára ní mo ti sọ́mọ̀ òun pẹ̀lú ẹgbẹ́ àti sọ́mọ̀ pé kìí sàárọ̀ àmọ́ pé pé ẹgbẹ́ mo ní mo sọ pé mo tlak sẹ́kẹ́tì pé wọ́n sọ pé ẹgbẹ́ ó mọ̀ pé tàbálẹ́ká mú náà káwà gbogbo ti rí sẹ́bàwọn míì mú ipò sùnmọ́ sí ó bẹ̀rẹ̀ pé ó fẹ́ mọ́ sí ọ̀sẹ̀ mú yóò máa sọ̀rọ̀ èmi mẹ́rin lọ́lẹ́ pé láàrin oṣù yóò ra sọ bí àwọn tàwọn ará sọ́ọ̀bù wọn àwọn ará dúgbò wọn kọ́lẹ̀ ní ọmọ ìyàwó tẹ máa lọ tẹ máa sọ ìjọ bèèrè wà so òun ni fi káwo pé káwo àpò bá lé wa ká sì wo náà so lọ́tọ́ pé èyí lọ́pẹ́ kò nẹ́sẹ̀sì pé ilé yóò mọ́ tó fẹ́ kẹfílẹ̀ sẹ́kẹ́tì kọ́lẹ̀ gbàmí èyí máa fi lọ́pọ̀ sí ìpínlẹ̀ ìyẹn fẹ́ ẹ̀sìn tó fẹ́ rà fún yíyí o ẹ̀kùnkì fẹ́ sí ìyàwó sí máa sọ aṣọ rẹ̀ nínú ìdí ìrọ́pàá lọ mẹ́rà fún yí síwá so kákàmọ́ sí níwọ̀n tún wọ́n sì ní tó kéé sí àárọ̀ àṣùgbọ́ ti àárọ̀ bàbá fi lè sí àárọ̀ mù ìyẹn lè wọ́n lọ́wọ́ bí ẹni tó bí ẹni tó tí ìgbẹ́ tó pè lọ́mọ náà ni pèntì èsì haram wá sí ní haram kọ́rọ̀ wọlé sọ̀rọ̀ ní káfíìrì pèntì èsì haram wá sí ní haram fáwọn èèyàn ìyẹn lè sọ̀rọ̀ nípa ìwà lọ́nà ọba tó fi kéèyàn tó ìwọ́n bá ti di àlàáda àti gbọ́ ọ̀sẹ̀ àtọ̀lẹ́ ilé àlàáda ní ilé ìbádà ní kò sí fojú jọra wọn kò fojú jọra wọn láti àlàáda wa bá a máa ṣe lu yìí lélẹ́yìí ẹ̀sìn bẹ́ẹ̀ àwọn àgbẹ̀ sí ò tako ẹ̀sìn àlàáda wa fún wa ìtàkùn pé sí ò tako ẹ̀sìn tó bá ti tapẹ̀ sí ànígbàládà wọlé tí wọ́n ní sí ọlọ́wọ́ tó ara àdàmù sọ́wọ́ lọ́gbà àwọn ọmọ tó wà ní bàbá àwọn olè wa tó wà ní sí ìgbẹ́ bí orí tó ṣe àwọn ọmọ àwọn ọmọ tèmi wọ́n lọ sí ilé wa ní family house wa wọ́n lọ síbẹ̀ ní lọ́gbà wọ́n ní káwà ìbí lọ àwọn ìbí lọ wọ́n sì rásọ aṣọ gbòòrò tó wà ní sí ìgbẹ́mọ́sílá láti pè ní ṣòro ilé ní sí àríkárí náà sùn tó sí àwọ̀ kí náà sí tọ́bà sí ìbárawọ̀ àdá òye bọ̀ farabalẹ̀ tí ó bá farabalẹ̀ tí ó bá máa ń yára wọ̀n láìra rí ìmọ̀ ayára yìí ó lè mọ́jẹ̀ kí ẹ padà kára mọ́ kí ẹ pé nẹ́bílẹ̀ àdá lápò ju ẹ̀wọ́ tí máa ń wọ́n mẹ́mọ́ jọ ìbáadá àhá ó fẹ́ wọ́n jọ ìbádá o ó fẹ́ wọ́n jọ ìbádá bọ́ta àwọn tán gbé síta pẹ̀lú ohun tó bá sọ síta ẹ pé kò gbé wá ní ìbádá pé àwọn ọmọ ọ̀rọ̀ ní ohun gbé tó tó ní pé tí wọ́n lábá bí kúra wá jọ pé mọ̀ lábájá lábájá wá káwọn fẹ́ràn ara lọ́wọ́ ni wọ́n ní ọgbọ́n fàǹfà ní irú àwọn alẹ́sì adébánimọ̀ jẹ́rẹ̀ pẹ̀lú káwọn fẹ́ràn ní wọ́bẹ̀ wọ́bẹ̀ ẹ̀ mú wá wọ́bẹ̀ mo máa ń ṣe but kí ní yẹn ó fún yẹn pé ah, ẹni ìyẹn fámílì yẹn ni kọ́dà ìtọ́nà àwọn bọ́dà àwọn aláṣepọ̀ àwọn méjì mọ́ra wọn eré ìdí àṣíṣánà iṣẹ́ tó ń ṣe tí mo ti ṣiṣẹ́ gan náà ẹwọ̀n fẹ́sì ó sì sóre so ẹni tó sì gbé kalẹ̀ gẹ́ bí ohun tó bá pọ̀ síta àwọn nǹkan tí ó gbèrò náà nìyẹn tí yóò káwọn yọ́nà pé kọ́dà mo rẹ́ pé irú àìkú gàmà máa pàdé ẹ tó jẹ́ brọ́dà alùsùn náà tóbi méjì ọmọlẹ́yà ilẹ̀ náà <laughs> ọmọlẹ́yà ilẹ̀ náà ọmọlẹ́yà ilẹ̀ náà ẹwọ̀n wà ní sí so ibi orí tó sí ní àwọn ọmọ ọlọ́wọ́ sàmàlọ́wà wọ́n wá bèèrè bèèrè pé àwọn tó wá fẹ́ sí kánífà tí ó bá ní sí ìyàn fẹ́ sí kánífà wọ́n sì tún ṣe bẹ́ẹ̀dì wọ́n máa sọ ẹ̀hẹ́n ó sì pàtàkì pọ̀ o bẹ́ẹ̀dì ní sí òun ò bá sí láàmù rí àpọ̀ na náà ní sí ọdún àwọn kan ní èdè aládà wal-ʿīdu min al-ʿibādah aw min ad-dīn ọdún sẹ́rẹ̀ẹ́ ó ní kan sí pẹ̀lú kí pẹ̀lú ẹ̀sìn ọdún àwọn kan ní kálífà kọ́nà ó ní mọ́ tí ma ń ṣe so kan fẹ́ mú ọdún ọfẹ́ máa sọ bí ìgbà kan fẹ́ sọ tó Ṣàngó wọn máa sọ ní ṣe mú sí bá wọn mú wọn pẹ́ pẹ́ ilé Ṣàngó o wọ́n fẹ́ máa sọ mẹ́lò ní o mọ́ bá wọn mú lé yìí so wọ́n máa sọ kálífà máa bá èèyàn ń bá sí ẹ̀ àbíyàn lẹ́yìn tirẹ̀ àbíyá ó ti rí ẹ ìrọ̀rùn ẹgbẹ́ ti pé kò sáwà tí ẹ̀ gba tí ẹ̀ rárá rárá ó dẹ̀ pọ̀t láti kírun lẹ́yìn ọ̀gbẹ́ lọ́jọ́ bá ń dé ṣé ìlú ẹni bẹ́ẹ̀ ó ní òun pé kó láti máa bá fẹ́ gbé òun dúró kí ló bí mọ́ wọ́n bá ẹ̀wọ̀n rẹ̀ ní wọ́n kọ́ mọ́ bá ẹ̀wọ̀n rẹ̀ ó ti pọ̀jù ó ti pọ̀jù ó ti pọ̀jù ah. wọ́n bèèrè pé ẹ tó kórìíra ìmọ́mù tí ń kí ọ lẹ́yìn ó kórìíra pé àá ah, ah bábà ṣe sọ ní sọ́hun tó bẹ́ẹ̀ ti sọ́hun bẹ́ẹ̀ ti hàn nínú Yorùbá wíwà pé ikú ìràpọ̀ débi pé tí wọ́n fẹ́ tò wọ́n pé sọ́hun sọ́fà fún sẹ́rí alìwàláwù wàlbàwọ̀ ààrẹ sí wọn ló wà kí ká nífẹ̀ẹ́ èèyàn nítorí ọlọ́run káti kórìíra rẹ̀ nítorí ọlọ́run àgbọ̀ ó níwọ̀n tún irú tó bá alùwàláwò kò sí mọ́ rárá kò nífẹ̀ẹ́ ìmámù rárá ó ti kéré ma so ilé ìdẹ̀ léwu gan ó léwu gan pé kọ́dà ìkórìíra yóò fẹ́ gègé kó sì kórìíra gègé tó bí ìrẹ́fẹ́ gègé ilé ìyọ́ ṣiṣẹ́ pọ̀ kẹ́sì mẹ́rin kẹ́sì máa fún so kò léwu ẹ̀dá ló pé só nírun èmi ò lédè kò nírun tí ó bá ti àmọ́ kò yẹ kútẹ̀ kútẹ̀ kó kírun bẹ̀ gan kò kírun bẹ̀ irú ẹni yẹn tó bá láǹfààní àti pàìmọ́mù bí èyí tó mọ̀ lè pa tí ó bá ti so ká máa wo lábẹ́ kórìíra yẹn ilé kó níwọ̀n tó wọ́n sí kí ni ókè kí lẹ́ni yìí ṣe tí mo fi bínú rẹ̀ Islam ṣẹ̀rí àgbékalẹ̀ bẹ́ẹ̀ pé ọlẹ́ kórìíra yẹn Islam kò sí léwọ̀ ló fà lórí ah, bí a bóyá ìmọ̀sí zina ìmọ̀sí mídíà but ìkórìíra tó kórìíra rẹ̀ kò gbọ́ tó tú ìgbèfè so bẹ́ẹ̀ wọ́n tó wá rìn sí sí ẹ̀ lè sáré kúrò àìkú bá ẹgbẹ́ ìjàpàá wọn kí ká kúrò àrí pé gbogbo akọjá lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ máa jèrè ẹgbẹ́ yóò di ìkàtúmọ̀ ẹ̀dá pé gbogbo agbẹ́gbẹ́ so kó ní wọ̀tún wọ̀n sí ẹ̀kọ́ wá ní ìrùn ní ìgbèlè sọ parẹ́ Allahu ta'ala ààrẹ sọ nígbà fọ́ ọlẹ́kùn sára fún wa tí tí wọ́n bu abẹ́ dáwọ́ ẹ̀rẹ̀ padà parí ní mọ́ pàdé sí ẹlòkéṣọ̀ wọ́n àwọn ẹni wá wòlí nígbà yẹn ṣe pẹ̀lú ẹni tí dúkìá dúkìá bẹ lọ́dọ̀ rẹ̀ pé owó fẹ́ fún wà rí náà sẹ́yìn láti kúta wà lónìí ó sòwò sí pé dúkìá alágbájá bẹ lọ́rọ̀ mi rí má pé pé akọ́fẹ́ dá o papọ̀ níta kọ́ mọ́ sí pé ẹ̀fún mi nọ́mbà yẹn irú kan báwọn nọ́mbà làkọ́kọ́ gbà bọ́ọ̀ mo kàn mo kàn ń sọ kọ́kẹ́ kíyàn síwájú pé èyí kò tó kọjá ó ti kọjá but irú kan yẹn kò yẹ ká máa gbà láyé fún ibẹ̀ àti yẹn fẹ́ da o papọ̀ kìí ṣe pé mo mọ̀ pé ṣọ́ọ̀bù tí máa ń dúró rè lápòjù yẹn ń kiri lọ níṣúra yìí wọ́n á dá lu wọ́n á fún lówó pé àbí ó tàǹtà rẹ̀ fún ẹni ah, gba nọ́mbà yẹn tó dà fún ẹni àmọ́ àtìmọ̀ ṣọ́ọ̀bù rẹ̀ ṣọ́ọ̀bù lágbájá nù àtìmọ̀ lè rẹ̀ ní lágbájá nù léyìn kọ́dà wà orí ààrẹ tí ó tẹ́ra lágbájá àbúrò rẹ̀ kan gbé bẹ́ẹ̀ hùn kíní kan gbé bẹ́ẹ̀ hùn kan gbé bẹ́ẹ̀

yóò gbé ló sí tó máa ń kọ asana tiẹ̀ ẹni yẹn gẹ́gẹ́ máa ń kọ ẹni tó lówó yọ̀nà tó máa ń kọ àwọn dáadáa rẹ̀ sí oníwòkó wọn kò tẹ̀ náà síbi owó rẹ̀ ò tọ́ ọ̀dọ́ mú wá o wọ́n padà fi wo aláàrẹ̀ náà fi wò so wọ́n náà wọ́n tọ́jú aláàrẹ̀ nù wọ́n àfọlẹ́ aláàrẹ̀ tó àdìjú àdìkì bá dìjú àdìkì àmà so wọn nílé yọ nínú iṣẹ́ tèèyàn má ó ti kó lọ́rùn rẹ̀ tó bá pàdé náà àwọn máa pàdé òkú lọ́wọ́ rẹ̀ ẹ̀dẹ̀ kó máa wọ sí bẹ́ẹ̀tì lùmáàlì tó bẹ́ẹ̀ bá gbé owó sí bẹ́ẹ̀tì lùmáàlì ó dàkíyàn ra owó bá ó dàkíyàn yan fún wọn owó yìí èmi àtẹnìkanlá pọ̀ àmọ́ kó lónìí kó lọ́la mo lè ní kùkì náà kù kí mi àti bàbá pàdé ó súnmọ́ kí n wá wá ìpadà ọ̀ fún àdéṣe kó bá sọ́bẹ̀ fún wọn báyìí kí wọ́n lè gbà àgbọ̀ wá lè gbà mo ti gbẹ́tù mọ́lì tí ìtì gbẹ́tù mọ́lì máa mọ́ mi jáde ní o ní wà sí tó ọrùn ìyàmẹ́ lọ sí wà kọ́dà ó lè ti ìyàmẹ́ lé torí ẹ̀ so tó kò wọ wọlé nàbà 5 tí bá ṣe mùsùlùmí ẹgbẹ́ bá ṣe mùsùlùmí kò sí kọ́ kò sí kọ́ kọ́rin àgbẹ́ mùsùlùmí ìgbẹ́ẹ̀ ni ẹ̀kùn ìgbẹ́tù mọ́lì náà ni tí bá ṣe bí owó tí ẹni owó sẹ́tí kéèsì sí haram kéèsì haram ni tí yóò kó tó bá ti gáàlì kí a mọ̀ náà wọ́n kò fún náà ní gbogbo àwọn gẹ̀fẹ́ yìí náà wọ́n gbáṣẹ́ ni wọ́n náà musulmi tí ń ṣe ara sóbi rẹ̀ méjì ah sorry gẹ̀fẹ̀rí tí ń ṣe ara sóbi rẹ̀ méjì wọ́n fún ládá rẹ̀ tí ń ṣe ara ládùgbò fún ládá rẹ̀ àwọn tí wọ́n lóúnjẹ fún wọn lóúnjẹ wọ́n a mọ̀ gbà àwọn tó dá sí láyé wọn wájá ẹni náà wọ́n àbá fún àkú dá lùkọ́ sáfàdé fún bẹ́ẹ̀ náà lórí náà wọ́n kò fún sáfàdé fún kọ́dà mùsùlùmí tàbí tàjẹ owó rẹ̀ lọ́rọ̀ tí kò dá sẹ́fún àwọn ajẹ́ lọ́rọ̀ tí ó dá wọ́n gba ti káàkiri fún alìkìyàmà ní àbí wọ́n gba ti gèfè inú ẹ̀fún wa lọ wọ́n gba lọ́wọ́ rẹ̀ wọ́n gba lọ́wọ́ mùsùlùmí wọ́n gba fún gèfè ń gba ìrún láàfún ọdún bàbá yìí ń gba ìrún nu wọn àfún àmọ́ kò ní wúlò hmm, kò ní wúlò nàmbà nàmbà sí ẹ̀ dàrú lábẹ́ nù náà. ṣé ìdókì mọ́ Okay, you ok jazakumullah khairan so Fatima mosque àwọn to ní baitul mal a ní baitul mal Fatima mosque wọ́n ní sí baitul mal Fatima mosque ó náà kú sábà rẹ̀ bàtà ní baitul mal ní tó fàtàrà fi baitul mal sí yìí ẹgbẹ́ àwọn sókè ní kan bàtà wọn ti general eh, musulmi àpapọ̀ musulmi àbátà ní sòun ló fà sí àwọn àfihàn lápòjú ẹni sí ká ní pé ìlọrin lápòjú central mosque wà ní sí yìí táwọn bá ní baitul mal kò ní ìdíkàwọ̀ nínú kò ní káwà fún abẹ́mọ́ àmọ̀pọ̀pọ̀ tí àìní tí wọ́n òun ló fa tí àwọn afi ní nítorí bí àlè wọ́n léde rẹ̀ so fatima mosque àwọn náà ní bẹ́ẹ̀ tìlẹ̀ máì tó bá ní ṣe so a ti ń a ti hajj àwọn ìṣẹ́gẹ̀ ìbá wo náà ìbá bẹ́ẹ̀ jọ náà lè join so àwọn kata àwọn kata bá ṣe tàbí sowó tàbí ṣe nílé owó tàbí ràn yàn lọ́wọ́ àwọn post sí irú àwọn kan yẹn irú owó náà náà sọfá àwọn ẹgbẹ́ sí fatima fatima fatima mosque náà ìjẹba ìtumọ̀ nìtẹ̀ náà wọ́pì nǹkan báyìí bẹ́ẹ̀ ni ó wọ́pì ẹgbà owó ti bẹ́lá ẹgbà ó zaka mẹ́rin kò fẹ́ sí ní kalẹ̀lẹ́ ọláwọ̀tàlá aláàtúnṣọ́ number four ni number five na alẹ́kùnsán ní nàbà Thank you. wọ́n ní ẹni tó jẹ́ bleach. àbí ẹlẹ́gbẹ́ lápòlúwé ní sí lápapọ̀ tó pé èyàn ti kó sí wọn rí èyàn máa kó mẹ́ so sáàsì pọ̀ lè máa wà pẹ̀lú yàn ah bẹ́ẹ̀ ni o ẹni tó jẹ́ kéfèé gan-an ìjẹ́ kéfèé ni ò ní kí àsìkò wọn ní bóyá ìjọ ọjọ́ rẹ̀ lápòlúwé ní sí ìjọ rẹ̀ yàn bó ni ọ̀rẹ́ ó fẹ́ sí nǹkan okuma second thing alilọsí ìkómọ rẹ̀ tábà jẹun tí wọ́n lè wà pọ̀ tí wọ́n lè sí bọ́tẹ̀ ọdún wáyé àti sí akànní pọ́blẹ́mù níbi second akọ́dà mú orí pẹ̀lú àwọn tẹ̀bílì mo ti rí kékeré ṣe pé bá a mọ mọ ẹbá bọ́pọ̀lọ́ wá sí mú ọ̀pọ̀lọpọ̀ àwọn bídí àyè sí àti lè lérí ẹ̀ tí ẹ bá tẹ̀ sí láti lè nìkan pọ̀ yóò ti kàn mẹ́rin lọ́wọ́ ni a ti lé lérí ẹ̀rí pé kọ́lá bá rí pẹ̀lú ìyà pípẹ́ èèyàn lọ bí gómẹ tó jẹ́ ẹlẹ́gbẹ́ lónìí wọ́n lẹ́yà máa jẹ́ bẹ́ẹ̀ sì ni hakul muslimi ala muslim so ẹni bí díà ni ẹlẹ́gbẹ́ ni but náà muslim muslimi ni so ìwọ tí ń bẹ fún musulmi bẹ lọ́rọ̀ rẹ̀ tó bá pèèyàn sí ìyà pèjẹ gẹ́bí musulmi agbọ̀dálò tó kọjá ìfún islam okay okay tẹ̀lé ti gbé ẹgbẹ́ onílàlù náà lónà ní kí wọ́n ní àwọn kàtí tó yọ́kùn náà lòsùn náà wọ́n ní àwọn òsùn òsùn wọn ológun wọn sùkú òsùn tẹ̀lé àkọ́ ni pé lára àwọn yọ́kùn náà lòsùn náà pé ibi táwọn fi ziyadatul iman pé imani ziyadatul iman al-iman lọ́dọ̀ alùsùn náà yazid bimala bitọ́à bẹ́ẹ̀ bá ti ń tẹ̀ láti ọlọ́run tẹ̀ láti ànábì bẹ́ẹ̀ náà ní mẹ́ni bọ́lọ́lọ́dẹ̀ bílíkì bí i kúrò jì pé tọ́ bá fi jáde ọlọ́sọ́lọ́jọ́ mẹ́ta Masha Allah ìmọ̀nà ẹ̀sìn àwà tọ́ bá Masha Allah ẹlọ́sù ni wòlíì ni lẹ́dọ̀ ẹwọ́n náà fi pín <laughs> tí wà ní sèyí so wọ́n pín bẹ́ẹ̀ bákan náà níbi dáwà wọn àlùwàlá níbi dáwà wọn pé al-amru bil ma'ruf tí a fi dáwà gbogbo alára pèpè agbọ̀mọ̀ rí al-amru wal nahyu 'anil munkar ìyẹn gbọ́ ọmọ kọ̀ọ̀kan báwọn èèyàn tẹ̀blígì kọ̀ tẹ̀blígì lásán al-amru bil ma'ruf al-amru bil ma'ruf al-amru bil ma'ruf fún ikọ̀ kan kọ́dá àti pàdé jọ́ kan ní pẹ̀lú àwọn tẹ̀blígì níbi ìyàwó brọ́dà kan ní àjọ ọlọ́lá so àwọn tẹ̀blíkì yẹ tẹ̀lé àwọn bóyá fámílì ìníyàwó wa àwọn tẹ̀lé fámílì ìníyàwó wa tó bá ti wá ṣe púgàmù yẹ tó bá ti ṣe púgàmù tó bá yẹ dé wọ́n lù ní púgàmù tó bá yẹ dé wọ́n lù ní púgàmù tó bá yẹ ẹyọ kan ìlú kan ní àwa lọ kí lórí pàtàkì lórí àwa táwa jọra wa àwọn sáré bá jọra wa láì bá kírun jọ náà so àwọn ẹ̀dàkùtọ̀ náà lọ́sẹ̀ sí púgàmù ìkó bá mu pé program kan ìlú kan ká máa fi ìlú lẹ̀ ká máa lùkà sọ fún wa pé ká stop pé ìyàwó tó wà lórí ìdòkò kò farama bẹ́ẹ̀ náà ni ọkọ tí ó náwà lórí ìdòkò farama ètí wà fún wọn láàrin so ká máa lùlù wọn àbá àdìkọ̀ lùlù ẹ̀ o àwa náà nǹkan tó dàgbà nù wá pé ẹnu àgbà ní òbí tí gbó jẹ́ pé àgbàlagbà wọn wo ojú àgbàlagbà máa lá pé àgbàlagbà lélẹ́yìn fún so abádébẹ̀ bàtà sí lọ́bá ìdé àwọn òtẹ̀lé wa lọ́bá ti jáde láti jáde mọ́sálásí wọ́n bá jòkó anáwọ́ dá méjìlẹ̀ méjì so <laughs> bá ṣe díwà ìdé àwọn bàbá bóòlì àbá pè wà pé ẹwà amẹ́ríkà fi wọ́n lẹ̀ kí ló lé ẹ̀sìn ẹ̀kárí mo ní ẹ̀sìn káríwò tánàbí gan kúkọ ẹ̀sìn parí lórí ẹ̀ tánàbáyé rẹ̀ kò lè kárí náà ni ṣẹ́sà ìfẹ́lẹ̀ kan máa sí bá mi pé ẹ̀sìn kárí ní káfẹ́lẹ̀ kan máa sí léyìí tó bá ní sí so àwọn orí sí ànáyú àìmọ̀ká so lẹ́bí bí wọ́n gbà wọn láyé ní kọ́tà bí wọ́n gbà wọn láyé débi pé wọ́n fa èèyàn tíra wọ́n lè máa ka tíra yìí ẹ̀sìn máa wo àwọn èèyàn máa ka lọ bọ́n sì gbà wọn láyé tó wọ́n sì máa ka tíra lọ táwọn tẹ̀lé ìgbìmọ̀ tí wọ́n ní wá má wọ́n sì máa ka tíra wọn tó pé wọn ò takò wọn ìmámù rí tẹ̀síbárí gbàgbàgbàgbà lọ́wọ́ rẹ̀ rí tẹ́lẹ̀sì mú ò takò ìmámù sẹ́lẹ̀tìsì tó níbi tàwídù wọn náà tàwídù àrùbíyà wọ́n ní gbòlú mẹ́ ní rùbíyà náà rẹ̀ wọ́n ti táyà lámì rùbíyà wọn níbi tàwákùlù náà wọ́n táyà lámẹ́ wọn gbàgbọ́ àwọn òfin kíni kínáńpé nínú tàwákùl èyàn bí iṣẹ́ ti yàn ìyàn ti rẹ̀ ní tẹ́mà ní èyàn gba ìgbìyànjú yàn tẹ́mà ní èyàn gba èyàn nígbàgbọ́ tàwákùl wọ́n náà gbọ́dọ̀ gbìyànjú wọ́n náà gbọ́dọ̀ gbìyànjú tàwákùl rẹ̀ lápẹ́bí oníṣẹ́ ìyàwó afẹ́fẹ́ máa lẹ́sìn ìwẹ́ ọdún bímọ ọlọ́run ni máa ń gba nígbẹ̀bí ẹ̀ẹ́ Ewa tilẹ̀ kọmọ nulé ẹjá gbé hospital ah, ah, ah, ọlọ́run tí ọlọ́run ni ọlọ́run mẹ́fẹ́ ọlọ́run sí rèé ṣe pé níjọ́ tẹ́ súnmọ́ra níjọ́ tán fi fún ọ tí mọ́ yàrá kan yàrá kan tán ní rẹ̀ ọlọ́run mọ̀ Pakistan kò sanwó ẹrù plé ẹwọ ẹwọ tàrídìmẹ́ọ̀ ẹwọ tàrídìmẹ́ọ̀ kò sí kó ọlọ́run tó wá sí léyìn náà ayẹ́ tó wà bí aṣọ rẹ̀ líò tó dé bá kò tí tó wá ní pakistan aláhàbá kẹfẹ́rọ láti nàìjíríà ayẹ́ rẹ̀ sí lọ́wọ́ sí adéró pakistan báyìí láìsọ aeroplane ẹwọ kádàrà ọlọ́run so rú àkọ́lá yìí so àkóṣàdé wọ́n ti ní àṣèjúbẹ̀ pọ̀lú so bẹ́ẹ̀ sì ni wọ́n tí wọ́n sì ní 17 wallahu ta'ala alam so in si tẹ̀blík in tẹ́ si tẹ̀blík yìí so I want to ó lè dílé to ṣùgbọ́n àwọn tí yẹn súnmọ́ so àwọn tí yẹn sàkíyèsí nípa kọ́nà bí wà sí wọn náà púpọ̀ tí ní ìṣúrù mẹ́fà wọn ní wà sí wọn níbi wà sí wọn alákàtí àfáwà to tó ń fi gbé sàwọn tẹ̀blík kí wọ́n ní ìṣúrù mẹ́fà gbogbo wà sí tẹ̀blík bá sí láyé yẹrùkù zone lẹ́ni mẹ́fà yìí wọ́n ma nù kázà wọn dìbà náà lọ wọ́n ti máa ń tó wọ́n ti máa ń tó ìmọ̀ ti máa ń tó àwọn ti máa ń <laughs> tó nàbà wá step púpọ̀ lẹ́mọ̀ ẹ́ 6.3 agenda ni lọ́dọ̀ Nínú náà six points. Nínú náà six points. Is, and then tẹ̀lú babarama. Wọ́n ò babarama. Bẹ bá bèèrè kwẹ́sàn lọ́wọ́ báyìí, wọ́n ni Harun Hill, ẹ̀lọ́bá wọn alùbìnrin. Kọ́dá, ó ní kwẹ́sàn tí ma fi bèèrè wọn tẹ̀lú gbígbà pé, àdí ẹ̀ kílópà tó ma fi ń ṣe ìjáde ò pé kílẹ̀ ìgbẹ̀gbẹ̀ ẹlọ́báwọn ẹni mọ̀ ẹlọ́báwọn ẹni mọ̀ wọ́n lọ sọ́fà àjọ kàmà lọ sọ́fà wọ́n á gbé ẹ̀rọ e, wa Pakistan ní ìjọba inú mẹ́rin gbọ́dá ìbéèrè tí wọ́n máa bí àwọn álìmù wọn níwà bí ẹni tó wá láti Pakistan yìí ṣe pé wọ́n láì bàtà wá jáde wọ́n á gbé ìrọ̀mọ́ e, lọ́ba ó ní ṣùgbọ́n ọlọ́bàwọn álì mo ní wọn kọ́ ó ní businessman lòun wọ́n láti lọ́wọ́ Nàìjíríà wá sí wà sí fún Nàìjíríà <laughs> businessman businessman lọ́wọ́ ti bá lọ́pàá Pakistan wá ọwá tí wà tí wà lọ ní Nàìjíríà nílọ nílọ àbá ànílẹ̀ ẹwọ́ tó wà so ó sọ pípa àwọn tí gbogbo ṣe rínú so wọn ò bàbàrà wọn náà tó ní ká lọ bá àwọn alìmọ̀ ló níwọ̀n ìṣàfá ṣe pé àwọn àfà náà ti máa ń sí báyẹ̀ lọ àwọn àfà ní olú kan lọ síwáṣí ìlú kan so àwọn kan wọn last question number six lẹ́yìn bá 6 yíwà fún àwọn ọmọdé náà Okay. That is, uh, that is, that, is that your question? And eh, let me let me answer this one. you ah, tán béèrè ni pé obìnrin tí ó lóun fẹ́ ṣiṣẹ́ ọkọ̀lọ́wà lóun gbà kó ṣiṣẹ́ wọn àwọn pé wáyé sì dé òun ó sì lónìí ọkọ̀ òun lé lólùfẹ́ tó bá wa rẹ̀ lé òun lé so ilé ìlànà olùgbọ́ yìí a ti máa sọ gbogbo iṣẹ́ ṣíṣe fóbìnrin kì í ṣe haram kóbìnrin ló pé mo fẹ́ ṣiṣẹ́ tí mo rówó ń bẹ̀ mo fẹ́ jáde lọ ṣiṣẹ́ níta kì ṣe haram ó kàn ní tọ́wá bí jù dọ̀wábìtù yìí làwọn obìnrin wà ní ìdìkan wo àwọn kan bèèrè pé sí aláàmù kọ́ aráàmù kọ́ ó ti tán tó gbé wọ́n rí àwọn tí wọ́n ń ṣe business tí wọ́n sòwò tán sòwò tí wọ́n lówó lọ́wọ́ láti ọ̀rọ̀ alì Muhammad Abraham ibn Awf àmì uh, Abdullahi Mas'ud ìyàwó rẹ̀ olówó gidi ni tí ma yọ sàká owó tí yẹn ní yọ sàká pé ó kéré kọ́ tí ó bá ní sí tó làwọn obìnrin máa ń wò but ó nílò wá bèèrè kábà ti sínú àwọn àwọn àdútù yìí tá a bá fi lè rí kan bẹ́ẹ̀ o lè yóò sọ ní ẹ̀dì haram mọ́ yóò sọ di haram mọ́ ṣiṣẹ́ alákọ̀ọ́kọ́ ó gbọ́ jẹ́ bí ní ìdílé zawji ọkọ̀rẹ́ gbọ́dọ̀ bayọ̀nà ọgbọ̀ bayọ̀nà ọkọ̀rẹ́ ọgbọ̀ ọkọ̀rẹ́ gbọ́dọ̀ yà gbogbo ọ̀yọ̀nda gbogbo ẹgbẹ́ tó wá sí kọ́dà professional kìíní rẹ̀ kọ́ tó practice ẹ̀ náà gbogbo ẹgbẹ́ tó kìíní yóò nọ́ọ̀sì mọ́ sí ah, ẹ ti fẹ́ra yín náà gbogbo ọ̀yọ̀nda àbí bàbá kí wà lábẹ́ òbíyàn bàbá rẹ̀ gbọ́dọ̀ ọ̀yọ̀nda gẹ́gẹ́ bí lọ sí ẹ tọ̀tọ̀ pé nísìnyí mo ti ánsà pẹ́sẹ̀ yẹmẹ́ nísìnyí tọ́pọ̀ bá ti gbà kò sí kò sí ẹ̀tọ́ nígbà pọ́síṣẹ́ tọ́ bá ń kọlí báyìí fún yókù tọ́kọ̀ ti gbà pọ́síṣẹ́ ọkọ̀ lè ṣiṣẹ́ ọkọ̀ wá gbà kọ̀ọ̀sẹ́ irú sẹ́hùn ni ó gbọ́dọ̀ jẹ́ pé iṣẹ́ tó ṣe déédéé nature of obìnrin ni kò tako àdámọ́ tọ̀tọ̀ àti pé ó fẹ́ tóbi ó máa ṣe lọ lọ́kìyàn máa sáré máa lé ìsí àwọn ohun àhà ẹ̀kọ́ ó lè sọlọ́pàá o fẹ́ pé section tó máa wà báyá ní tí ó wà pé ń tọ́jú àwọn èèyàn ṣẹ̀pọ̀lọpọ̀ náà wà báwọn àbẹ́sẹ̀ tí lọ́rin mẹ́ bọ̀tàpọ̀lù máa mú múyọ máa rẹ̀ sí máa léyàn kí máa dó lójú títí máa ṣe báyìí máa fi àmá sí ó gẹ̀ẹ́ fọ́tún àwọn wọ́n sọ́bàrùn gbogbo jẹ́sẹ́ tó takú ní ṣọ̀tù mẹ́rin bákan náà iṣẹ́ ọ̀bọ̀dẹ̀ ọ̀bọ̀dẹ̀ haram bákan náà iṣẹ́ yẹn kò gbọ́dọ̀ tako kóbìnrin wọ sọ ṣára ẹ̀ asọ̀sẹ̀rẹ̀ àtàfikún pé yóò iṣẹ́ ọ̀fẹ́sẹ̀ yóò kọ̀ níṣẹ́ pé ọkọ̀ jẹ́ ìbábò rẹ̀ lẹ̀ kò gbọ́ òṣìṣẹ́ rẹ̀ iṣẹ́ ẹ̀ ti di àárọ̀ fún so àwọn ọ̀dọ́ ábìtù yìí tó wà mẹ́rin ẹ̀ ti so bákan náà kò gbọ́dọ̀ tako primary assignment ẹ̀ primary assignment ni pé ọkọ rẹ ọmọ rẹ ẹ̀ tọ́fẹ́ yẹ kọ́ ọkọ rẹ ọwọ́ ti ṣe fá ó ti rí ọ ọwọ́n ń fọ́rọ̀ lá tó ẹgbẹ́ ìwọ̀n kọ́ bá ń lè ṣe àwọn nǹkan tó jójú jọpọ̀ rẹ̀ oúnjẹ ìbẹ̀lẹ̀ débù wọn rọ́ṣì ẹlọ́kúnlé ìdílísì ọkọ̀ náà ọkọ̀ àwọn síríọ́sì ọkọ̀ nù ọkẹ̀ tàbí ìrẹ́bọ́lọ́pẹ́ kò dá o aláìbọ̀dá tó gbé ẹ̀ẹ́kọ́ àmà ní kọkúkọ àwọn mẹ́tẹ́wà lọ lé àwọn òpé mọ́mà ní lóòtọ́ wọlé yọ́nù sí gẹ́bí ọkọ̀ pé ẹ̀bí eh, mi ló tẹ́ lọ́rùn but àwọn ọmọ yí àwọn ọmọ òfin ló máa ní òun wá délé ọkọ kọ́dà tí ìbẹ̀rẹ̀ kan ó yẹ wà ní kíṣẹ́ ah, ó yẹ wà ní kíṣẹ́ ìgbò ah, bí àwọn àjọ bàbá mi máa mú jẹ́ kíṣẹ́ ní àbá mi sì yá àbá mi àbá lẹ́yìn sẹ́gẹ́ ti àwọn kan yẹn ó sì padà púpọ̀ so gẹ́gẹ́ bí náà pé tọ́ abá bá fẹ́ ṣiṣẹ́ kọ́dà bá abá afẹ́ máa tajà nínú ilé wa nínú yàrá wa láti máa tajà tọ́kọ ní ohun fẹ́ kò fẹ́ náà ṣẹ́gbẹ́ ọjà tẹ́ sáà lórí yàrá gbogbo àwọn pọ́lítì yẹn ó ti kó ó ti fò gbogbo báyìí lọ́mú ra ọkọ̀ náà èèyàn fẹ́ kọ tajà tó bá lè ṣe ọlọ́run sàmànà wa ó kàn jásí pé ẹyí sọ bẹ́ẹ̀ lápò mọ́ ó kàn jásí pé náà àwọn tẹ́lẹ̀ náà bẹ tó yẹ pé báwùjọ bá ṣe rí wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá sí lọ náà sọ́pọ̀ rẹ̀ bá láwùjọ tàà wà lẹ́sì báyìí ó fẹ́ yóò nira pọ̀ kí ọ pé kó bèèrè kọ́dà bó ṣe pé tinú lé iná ni máa tanú lé nítorí ẹ̀sìn ò tí yé wa débì kankan ẹnìkan kú ní last week ẹnìkan lọ sálámà sí i òní ló dìde ẹjọ́ tẹ́lẹ̀ yẹn kú kó tó di kó tó pé wẹ́jọ yìí náà ti lọ sáláwà sí òun kí àná lè gbọ́ yẹn tó bẹ́ bẹ́ àkàyẹ sẹ̀ lánàá nù àbí jẹta ló ṣẹlẹ̀ ẹni yẹn sọ pé ah, òun ò fún mo ṣe ẹ̀ẹ́dàmù nínú ilé ọkọ wọn yìí kí ló dé onígbogbo àwọn bẹ́ẹ̀ lé ìlú náà àti jẹ ṣọ́gẹ́rẹ́ sí so ní wọ́n rán wọn síbì kan pé pàpàá sọ fún wọn bẹ̀ wọn tí bá parí idol mi ẹjà mi o ní wọ́n ṣiṣẹ́ mẹ́tò bí títí ṣiṣẹ́ yìí wọn ò ní gbà fún mi kí n àwọn oníṣòro ti parí ẹjà mi ẹ ti gbé bá níṣẹ́ àìsí ìdí mo sọ ti yẹ níṣẹ́ àìsí ọ̀pọ̀lọpọ̀ atáwá ti kú táwá fayílẹ̀ àwọn ẹ̀wọ́ àwọn ní challenges òun nìkan tá à ń sọ pé sẹ́rí Islam wa àwọn nǹkan tó pàtàkì pọ̀ ìrún lásán kọ́ kìí sáwọn ẹnìkan òun lásọ báyìí máa ti sìn kí gbogbo lọ́rọ̀ yìí káwọn báyìí máa ti sáwọn ẹ̀bá ti wá ọ̀pọ̀lọpọ̀ wọn bá ti fi sọ́mọ̀ wọ́n bá ti kú àwọn ọmọ yìí dẹ̀sì gan àwa tá a súnmọ́ wọn lálé mà tó bí èmi mọ́ èmi sọ̀rọ̀ èmi dáa sọ̀rọ̀ àmì ni o èmi èmi kò pé ìran ní owó gan ni èmi pé kọ́dà ilé yóò ti kún tí yóò kó mi rẹ̀ bá mú tí sẹ́ bá fara mọ́ ní o so láwọn pé tó tẹ́ fún lè lásán tẹ́ fún lásán ẹnu àbáyé lọ kò ní tàjẹ́ lónìí àwọn ọmọ wa ẹfà 500 naira 500 naira ní ó jẹ́ alẹ́ òníkan ní àwọn ọ̀dọ́ ìyẹn kan so wá ní fáwọn obìnrin ma useless èmi tí ó bìnrin tó lọ ìjáàbù ó sì yọ lórí báyìí gbàtí ó ní tóyẹ ó jọ ní àbáyé ló yọ ó sì yọ ó yọ tó bí nìyí kò tó jẹ so àárín yíra kò lọ́rọ̀ mọ́sí mi gbọ́ torí secretary so ká mọ́ tó pé sápé nípìnlẹ̀ kí sí àwọn kóbìnrin òṣìṣẹ́ but ẹjá fi ọ̀nà kan báwùjọ wá ṣe rí ẹjá kọ́ra pé yára sí kan fún léwa náà ní pé máa ta ìrú àdìsúgà yàn ìrú máa yàn so tó padà yá tó bá rí pé owó tó ń ta ló fi sòwò pé àwọn àìkọ́ máa ń yọ ọ́lẹ̀ táwọn máa yà yàn lówó irú fọ́gàmù tán ṣe ní Fatima ní sílápù fèsì wọ́n yá àwọn obìnrin lówó tó bá ti ń sóbọ̀ tó gbọ́ ọmọ sọ òdẹ́ tẹ́lẹ̀ wọ́n yá àwọn lówó mọ̀tàbàlà díẹ̀díẹ̀ kò ní dírẹ́sì o èyí pé ó dáwọ́ kan fún akátó yá so olú ẹni ẹni báyìí kó tí ó kàn sí tẹ́lẹ̀ tí ó wà tọ́kọ wá kú ó wá gbọ́ pé ẹ̀rákun kọ́dà nìkan wá bá wa tí èsì ìjẹ̀mọ́ wa ń gbà ìwà lọ́la ọdún ó kàn gbọ́ náà ni pé a ṣe fúgàmù yẹn ní bàbá ṣe fúgàmù àwọn fánlẹ̀ ìtàmà ṣe ọmọ orúkọ náà ọdún ló tàṣílẹ́sí kìí sára wa kéèkìrún yà yìí kéè gbọ́wà sí yà yìí kọ́lá kéèsẹ̀ yà àgbà bí òtán olùkọ́ náà ti kú àmọ́ gbogbo tó wọ́n fi sówò òsìkò tọ́wọ́n sówò wọ́n wájá màá nẹ́rẹ̀ so mo fẹ́kẹ́ gbà lè dáadáa so ibi ta Islam ti pàfẹ́tì gbogbo nǹkan àwa ilẹ̀ àríṣe asáàrin alàmàlà àdísì àná ẹni tí máa ń tọ́jú òkú kalmujahid sabilillah irú òun àtẹ́tí ń jagun ní ọ̀sán ọba bá kàn ní ọjọ́ náà ọba àwùkàlìkọ́ ì láyé tí ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó ti gbogbo òru rẹ̀ pátápátá tí ibi yànnà bílá tí èjì òkú àwọn kàṣọ́ ì àbẹ́bí gbogbo pé sí ayé rẹ̀ tí ń gbáwẹ̀ tó gbé kíni yẹsàn alàlùmọ̀lá tó gbé irun okó lọ́wọ́ èèyàn mélòó ní irun lọ́wọ́ ní wà wọ́n ní tèmi tó mi gẹ́ ẹmọ́ jẹ́ kíni so mo fẹ́ kẹ́ gbà rí rẹ̀ ẹ̀dàkùsọ̀ lọ ẹ̀dàkà gbà bí àsìkò gbogbo nǹkan ní máa ní àsìkò àsìkò kan wà ń pè ní àsìkò Mákà àsìkò kan wà àsìkò Mẹ́dínà bá Muhammad àsìkò táwa wà yìí àsìkò mùsùlùmí Mákà láwà yìí àsìkò mùsùlùmí lákàlàwà yìí ìmọ̀ lọ yóò gba owó àwọn olóòkú àwọn ni wọ́n wá wọ́n lọ wá bọ́ ìsànbẹ̀ ìsòkú wọn o ànẹ́bí okun wájú wọn kò ní kí ló sí wọn lá bàtáyé gbà nẹ́bí táyé gbà nẹ́bí tán ànẹ́bí wa ni àṣẹ́tọ̀ ànẹ́bí ní tẹ́lẹ̀ ànẹ́bí ní èmi mo lẹ́tọ̀ọ́ láti máa san gbèsè àwọn àlè

ó ń sun ẹkọ́ báyìí ìmìmọ̀ ìmìmọ̀ tó ń tún jáde lójú mi ọ̀n mẹ́rin tàbá fún tọ́ta fọ́ níjọ́ lẹ́ta owó lé wọ́n ń gbé ilé àbúrò rẹ̀ àbúrò rẹ̀ náà ni ó sọ papọ̀ àtàwọn ọmọ tiẹ̀ ọmọ rẹ̀ náà obìnrin kan gbàgbà náà mẹ́ sábò èrò lẹ́kọ̀ọ́ lẹ́dí mọ́lẹ̀ kókè mọ́lẹ̀ kó sùn yàrá kan jọ sùn ọmọ mẹ́rin àtàbò rẹ̀ so kí ni yẹ bá mi lọ́kàn jẹ́ tí wọ́n ní sin tọ́ ó wà nú ẹsẹ̀ rí àtàkọ ìyàwó alẹ́ lótọ́ àbí For lọ́nà kan tí ń pàwọ́dá ó affect ìyàwó yìí ètò affect ọmọ tẹ́lẹ̀ yìí bí mo sì agbé christian lọ́dà àwọn uh, orphanage committee ìbáà wọ́n sì tẹ̀gbà ní fárámì yìí wọ́n tó ẹnu yìí kan lásán wà nísàmì náà so kò ní sẹ́kọ̀ tí ṣe o a ní tó kàwé tàbí ṣe fíjá transfer kàwé tàbí ọ́n hamasabu kò lè dìgí kọ̀kọ́wó mo fẹ́ kẹ́ ọ̀rá sáà ní àrìn ìdàdà tó bí àwọn ọ̀rọ̀ ìmá ń sòrò sọ gan-an mọ́sùn ló sọ gan ṣọ́lẹ́sẹ̀ ẹgbẹ́gbà mẹ́bẹ̀rẹ̀ mẹ́bẹ̀ dáwọn ánsà pé ní pílẹ̀ gẹ́gẹ́ ní yìí is haram ó kàn tọ̀wọ́ bí sẹ́ràn tó lọ tí àwọn bá ló fẹ́ ṣiṣẹ́ fẹ́ tajà ẹjẹ́ àgbà akalákàdé kó mọ́ jẹwa jẹ́ pé tiwa gangan tiwa gangan òun ni tiwa gangan ní wọ́n tiwa gangan ló kù mẹ́ gbogbo yóò kú ó ti lè ó ti lè mú mẹ́sọ́ ó ti sàkọ̀tíṣà yóò kú ó ti sàkọ̀tíṣà ìkọ̀tíṣà yóò kú pé ó dájú nímọ̀ tí wọ́n kádá ààrọ̀ ìgbà ní ìgbà torí àsìkò tá wà tí mo sọ pé àwa alálé mọ́ tí ń ṣẹlẹ̀ ìwọ ni mọ́ ìmọ̀ tí ń ṣẹlẹ̀ pé yá fún ọ ìmúsàntọ́jú ẹ̀ fún ọ lè kúrò ní ẹnìkan sọ́jú ní pé tọ́pọ̀ yẹ́ bá kú ẹ̀sì ẹ̀sìn ìsọ̀kọ́ àwọn ilé àgbà ó ní èmi ò ní kọ́dá wọ́n fẹ́ lè wọ́n fẹ́ lè máa tábà fún inú yàrá yìí bí táwọn ọkùnrin sí ọkùnrin dé lónìí èyí táwọn ṣe mọ́sálásí tó bá pọ́pọ̀ lọ́pọ̀ mọ́sálásí ní ṣe islamu náà nù ẹ̀kọ́ dára lè sọ àwọn tó ń jàbà tó láwọn owó tàṣọ tó ń jàbà ní èyàn díẹ̀ ló jàbà ní ẹ̀nà àwọn tàṣẹ jẹ́jọ ń bẹ̀rẹ̀ àwọn alátàmú jàbà ní ẹ̀yìn kò kárí pé pàṣẹ mọ́sálásí yàyìn bá àti sí yàyìn mọ́sálásí mẹ́rin sí wẹ́ẹ̀ mọ́sásíbẹ̀ náà sí rẹ̀ mọ́sásíbẹ̀ náà sí rẹ̀ àhà islamu ti dé ìta sọ pé ẹnìkan náà pósì kí n kanjú olè fún mi èmi náà pósì sí kọmítí baitul mal ẹ̀yìn ẹ̀wọ́ níta ń sọ orí tàbí ẹmà dáwó christian ẹniyẹn kí ní ẹ̀sìn bẹ̀rẹ̀ fún mẹ́lẹ̀sìn pastor ni ń sí wáàsí ó náà sí wáàsí wọ́n sí wáàsí táwọn mùsùlùmí kan dán lóhun dídán lóhun ẹjọ́ bí ń pa fún wọn ló ń jẹ́ they will listen to you feed them abákan bẹ́ẹ̀ pápá lùkù ní ẹmọ ọmọ sunday wà lálẹ́ ọmọ wà lálẹ́ lẹ́wà ìtàwọn obìnrin mùsùlùmí tó máa ń dánwò ní church lọ́nà akẹ́lẹ́bẹ̀ tó máa fẹ́ débẹ̀ wọ́n yọ wọ́n yọ jágùn lérí afáàmù kẹbí ní ma sọ bẹ́ẹ̀ ní yáwó yá wáyé yáwó yá tó ma sọ bẹ́ẹ̀ lẹ́kùnlé wọn wọ́n ni wọ́n jẹ́ jáwó lérí ni so ẹni yẹn ìyá yẹn wá pariwo tẹ́bẹ́lá wo kí ní yẹn kẹwàá bóyá yẹn sí ń sí àdúrà bí ń sáàrò pé ah kí ẹ máa sí àdúrà ẹ̀mọ́lú àdúrà tó bá ní ẹ̀ ń sí àdúrà tó yẹn ah mọ́rálà ń ó wá sí àdúrà yìí ó sí àdúrà ní pé ó ní mo fi òkè sóbì ìlú wa nÍlọrin àti gèríà ní mo fi sàdúrà fún Káàbà àti Madina ní wọ́n ń pariwo ọ ní mọ́ bàmíjẹ́ láyé rẹ̀ kiri ẹni ẹni wá sí Christian kò ní ṣe ṣe ẹ̀fẹ́ wọn náà wọ́n sọ ọmọ láìka kalẹ̀ fún àwọn ìyàwó oúnjẹ ni ẹlòmí àwọn alága máa bí ní ká máa bí àwọn alága sí wá sí máa bí nso tàbá bí lọ tàà bí nso tàà bí lọ tàà bí nso ọmọ méje ìyàwó rẹ̀ kò sí kankan Fatima mọ́ọ̀sì ọmọ orúkọ tá ń gbà skúù lásán ni ayẹ́ sísọ nísìnyí àti àtìmọ̀kọ́ alìká skúù lásán àti pé abẹ́ síwòsàn ó ti tán àti lè kéwọ́ ti tán àdé fíkì wọn agbà ọmọ orúkọ láìpẹ́ yìí gbàtàfẹ́ gbà ẹniyẹn lọ́nà gínẹ́tiwá nàtàlà ń báyìí wọ́n sọ ẹni pé owó ọkọ̀ wọn bò ní wọ́n lẹ́kọ̀ọ́ sí problem gbàtí ya ń gbìyànjú káwọn ya máa kékeré ní okun wá

So, tí àwọn bá tó bá mọ̀ fẹ́ ṣe ẹ̀yíká encourage ẹ̀ gẹ́ẹ̀bì tí ẹmà àmì ẹ̀ tó gbé ọmọ ìjà àbú bí àwọn bá kú ní sí ẹbá ẹ̀rẹ́ sí pápá táwọn ẹbá ń gé sí pé o mẹ́fà náà ní sí ìsúkàlù pẹ̀lú ìtẹ̀sí gbàgbé ẹnìkan jẹ́ bàbá ẹni máa rántí mi o àmọ́ àwọn ọmọ mi ẹni gbàgbé wọn pé ọmọ ìmúlọ́mọ́tẹ́ wa àmì àwọn ọmọ ìjẹun àtó ti kú tàbí pé mọ́nà wà ẹni kan mọ́mọ̀ kan jò ní afá Ibrahim ṣe máa fáfá Ibrahim tó kú tó láti ẹ̀dọ́nà Kaduna lakrai sanlọ́sí marriage bí 4 3 years ló kú ọmọ tí àwọn ẹ̀kùn lọ́wọ́ ọmọ tí wọ́n á sì kúrò ní ní ìtẹ́ ọ̀pá ara rẹ̀ sì má ìgbàgbọ́ bẹ́ẹ̀ náà ní gbébá mo kàrí ìyàwó rẹ̀ ní afá ìmọ̀ mímọ́ ni mo ní ìmọ̀ afá ìyàwó Ibrahim Ibrahim ó sì àjúwe tó lọ́mọ tọ́run wù lọ́rí ìrìn kan sọ fún ibi ọmọ àti ìdàgbé rẹ̀ so ọlọ́run sàmọ́ ọlọ́run jẹ gbọ́mí jù báyìí lọ kò sí lè rí mọ́ ẹgbẹ́ sọ̀rọ̀ àwọn obìnrin náà ni <laughs> ọjọ́ ti wá lọ ẹgbẹ́ ok

ọ̀dọ́ tí wọ́n yà yìí ló ti ní kíní tí ẹ bá délé lọ́bàá Saudi Arabia dá káwọn ẹ̀rọ wa ní Saudi Arabia ẹ ọmọ wọn tí bá ti bàlágà báyìí fẹ́ẹ̀sì eré yóò ti kún sí ilé yìí kọ́lá wọn wọ́n ní ẹni jáwọ́ lọ́rùn rẹ̀ sẹ́kẹ́tì àwọn bàlágà báyìí rí àbá wọn lẹ́ẹ̀kan náà bí ẹ bá dúró òun yà lọ́dọ̀ tí wa àbúkan o pé ó gbà tí wọn ti bá bàlágà lọ́dọ̀ gbélé mọ́ <laughs> yóò ti di àpàràgà sẹ́ <laughs> so làwọn encourage àwọn ọmọ tiwa sígbẹ́ni sí yìí so kán ma ṣe rúkà yẹn ibò tẹ bá rẹ̀ nǹkan fún ó ọmọ kékeré ó gbé nìkan mú lélẹ́rí ẹ mọ́ lọ pé ah, ah ọmọ kékeré wà láì tabara wa ní o ní ẹwọ Saudi Arabia kọ́lọ̀ mo débẹ̀ ọdún méje mo lọ bẹ́ ọdún méje ọmọ wọn báwo gbọ́n tí wọ́n ti rí nù o báwo gbọ́n tí wà yìí tabaruma tí wọ́n tí wọ́n tó máa lò kàwọn ẹ̀kùn but èyí tí ó bá lò kò ní ẹ̀sìn kan wájú ọlọ́wọ̀n bá tó pè gbà náà but àwọn ọgbọ̀n fílẹ̀ èyí ni ẹ fílẹ̀ o kẹrẹ ẹ̀ bá Saudi gan mọ́ sí bẹ́ẹ̀ o mo ti sọ ewu bẹ̀ fún ọ tó gbé ìjábò tí ẹ̀rí nǹkan lásán wọ̀n máa ń protect àwọn yìí omi ò mi ò find it court láti kẹnu sí gan ah ọmọdé ọdọ mẹlẹ ha ọmọdé ọdọ mẹlẹ ha o ọmọdé ọdọ àbá o mọnyàn kan bí alọ ti àwọn tó bá kàn jẹ criminal kọ̀ọ̀kan ní kọmọdé mẹlẹ pé wọn ṣe lókàn so kò sí kan tó kó mẹ́kọ́ máa kó lo ìjà kó lo nìkọ́ àmọ́ kò ní ẹsẹ̀ so kásì bàbá ti máa bá wọn wí lórí ẹ̀ yìí tó yìí tá a kàn nídìí pé kan ọ̀rá stand kan yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi kan lò tí ọ̀rá stand yẹn àwọn kan sẹ́lẹ̀ nísìnyí tí máa ìrọ́kàn jẹ wà láìláwà ní ọmọ tí a because bí a fàtàkì sókè ní sí fàtàkì lótú ọmọ wa dàgbà abẹ́ òbí lẹ́nu dàgbà sí ó sì pè àwọn obìnrin tó pé èmi ò ṣe súnà ó pè àwọn obìnrin méjì pé èmi ò ṣe súnà tó kókò ọmọ súnmọ́ súnà díṣẹ́ ẹ̀kan kọ̀ máa rẹ̀ pé ẹ̀kan fẹ́ rán sọ fún ìṣòkútó rẹ̀ àló pí àwọn ọmọ rẹ̀ só ó pé orí rẹ̀ ní ìṣẹ́ súnnà ẹ̀ta ìjà lógún tó ní kò sí súnnà náà lára àwọn ọmọ wa so bọ́ sí ń lo kábọ̀kún ń lò kájíkan lẹ́kùn pa rẹ̀ mo bá àwọn obìnrin sọ púpọ̀ lórí ẹ̀ ní last week our last two weeks lé àwọn ọmọ mo sọ pé ó kẹ̀yìn náà adájọ́ ọkùnrin ẹnì kọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ wá ọjọ́ kan àbọ́jọ́ méjì ó kéré mọ́jọ́ kan tẹ́mọ̀ pé àwọn ọmọ yìí jòkó pé wà sí láti fúnra wa tẹ́bà sọ bẹ́ẹ̀ wàláì àtàkàrà wípé wọ́n rí múra wa ẹ̀sìn wa gẹ́gẹ́ bí aládà lásán ni ọ̀pọ̀lọpọ̀ máa ń lo hijabu kò mọ̀ hijabu yà mí lo hijabu náà lo hijabu ni ìjẹ́ ìjò bá pẹ́ pọ̀tá pé ẹjò kó lè sìn ẹ̀wọ̀n lójòkó wọn tí wọ́n wà sí ìsinmi wa nísìn náà wọ́n ìgbà tí wọ́n dábà fún àwọn ọkùnrin ní wọ́n dábà fún àwọn ẹni báyìí sí yóò ti expose ta yóò ti expose ta ẹwọ́ bọ́sù jòkó nísìn ìfọ́kùn sí jòkó nísìn ó lójú ọmọ tó jẹ́ ọmọ tí wa tẹ́rì tó tẹ́rì yáyìí But lè dọ̀kan dọ́kọ́mà yìí chẹ́ẹ̀rì tí jùgbà yìí ẹmà fojú wò ní o mọ́tí mọ́ rẹ̀ ara yìí ẹmà wọn ti ní but ká láyé dáwọn jùgbó bí tí jẹ́ sí rí o so wọ́n dàgbà pẹ̀lú ẹ̀ kékọ́ wọ́n kàn dàgbà pẹ̀lú ìmúra tó bá kàn dàgbà pẹ̀lú ìmúra lásán ni o kò sí kámẹ́ o ó gbàgbà rẹ̀ yé but kámọ̀ nà wọn lórí ẹ̀ ọ̀yá mọ́nà lórí rẹ̀ irun nìkan ní kẹnu wọn lórí ẹ̀ tọ́pọ̀ wọn mẹ́wàá ẹ mọ́nà lórí ẹ̀ lókè jábù rẹ̀ ẹ kàlẹ́kọ́ lọ gbé ẹ̀dẹ̀ wá sàlàyé fún ẹ sàlàyé yóò mọ ìtumọ̀ ìjábù gan pàtàkì Allahu ta'ala àlẹ́ sọ wọn. tí bá ti sọ́lẹ̀ kan tí ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ti fọ́mọ. ok káàkiri máa tiẹ̀ lásán. <coughs> àlejò lẹ́ni yìí àlejò ní so a ti gbọ́rọ̀ fi ayé tí wọ́n náà lẹ̀ so bá ní ṣe ìyàwó rọ̀ parí àwọn àlejò lẹ̀ for the first time ẹlẹ́mi wáyà ilé yóò ṣẹ́gẹ́dì ẹlẹ́mi ti ń wá àmọ́ kò tẹ̀ gbọ́ níláyé so ọjọ́ bí ọmọ ẹlòmí ò ní ó kàn máa ń sàdọ̀ àkọ́mọ ni mo ní fẹ́ẹ̀dì kan tẹ́ẹ̀tẹ́lẹ̀ ó jágbọ́ ilé sí o lọ́jọ́ bá di kọ́ra ó ti pè mérí wọ́n á pè ó kàtí wá sí wá sí wá sí nínú rédíò ọmọ ọmọ fẹ́bí wá sí máàkì rẹ̀ wá sí máàkì rẹ̀ ẹmọ pẹ̀lú lóṣòṣù tó máa sí wá sí fún yí kò mọ̀ jẹ́ pé ẹ wá fi ọjọ́ yìí nìkan ẹ bá fi máàkì rẹ̀ kò ní túnmọ́lá ẹ ti máàkì ọjọ́ náà nù kọ́dà ẹ̀ gbọ́rọ̀ gbà wọn ẹ̀ gbọ́rọ̀ sàdúrà pé àkọ́kọ́ ọmọdún kan lónìí kò yẹ kó tẹ́ kọ́ rántí rẹ̀ kan àbí táwọn bá àwọn yúdé bá sẹ́ẹ̀dì máa kẹ́dẹ́ sí ọ ọdún mélòó ní báyìí so kò nídìí àwọn àbúrò ilé náà wọ́n tán wájú sí Facebook tó bá nínú bá dún tọ́ mínísà ti rí náà ìlú akọ plus one minus one ọdí 41 lónìí àmọ́jọ́ kú rẹ̀ náà tó di kan lónìí bóyá 41 lọ́dún láyé ṣújẹ́ years lónìí ọmọ 10 years ní ti àwọn òkúrò so eré nǹkan ilé lọ́mọ wọ ọmọ ilé pé éjì tó dé pé ọmọ mi ní èjì báyìí ó gbọ́ ní kàbáyìí lọ́wọ́ ní mọ̀ ẹ̀sìn olóma fi wò ọmọ ìrẹ́wà tó ọmọdún mẹ́ẹ̀dógún kò hákùrá ní sírí àwọn aspect rẹ̀ àwọn bí láwọn ọmọdún mẹ́jọ ní hákùrá ní sírí ọgbọ́n ní làkáyì irú òbí wọn ní ọ́ so irú àwọn ọmọ wa ti gbẹ́ fún ọtún pàwọn mọ́ra akọ́yẹ̀kọ́ ah, ti ah, hákùrá níyà ó ti yẹ kó ti hákùrá níyà ó yẹ kó ti wọ báyìí ó yẹ kó ti rẹ̀ ó dà púpọ̀ so àbíbi ìbáadà ibi ìbádà sí ìbádà rẹ̀ lékún sọ́ndékún sọ́ndékún sọ́ndékún sọ́ndékún ẹwọ́n máa fi rẹ̀ ẹmọ́ sọ́jọ́ òbí rárá bákan náà wọ́n ni ó jẹ òkú christian tàbí jẹ́mẹ́ kọ́dà òkú wòlíì òkú alájá òkú alájí àlẹ́jẹ́bẹ́ ẹni kí ń jẹ́ omi òkú yálà òkú mùsùlùmí àbókù kìrìsẹ́nì ó ti bára rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh